No time. Because you are getting big, I need to quickly take you to that place. Whoa. If you ain't talking money, cause the money talks bushy was. Whoa. Already job on the phone, you don't you ever ever feel like cool along the set. Remember time is money, two for seven and they put in work. If you ain't talking money, cause you know we ain't making sense. living the life. I've been living the life. Oh, I'll be drinking tonight. I'ma show you tonight. àlàyé dábúyọ̀ ọ̀sùn dábúyọ̀ ọ̀sùn gbàtí gbàtí gbàtí. wetin my eyes don see wetin my eyes don see you no go know. apex àwọn fún wa ní lace lágbára lọ́wọ́ ọlọ́run iná ò ní wọ ọjà yín o láṣẹ olódùmarè àbùdíntò lókun àbùdíntò lọ́sà bẹ́ẹ̀ ṣe ń fún wa táwa náà ń fún àwọn èèyàn kọ́lọ̀njọ́ mọ́ bùdí fún yín ní nílọ́pọ̀ ìlọ́pọ̀ ọ̀tá pìyàpìyà.

ó kọ yín mà. orúkọ mi ni ọlábísí adéyẹmọ láti sokoro ìbàdàn. ọlábísí adéyẹmọ láti sokoro. bẹ́ẹ̀ni. ẹ jọ ń bolo ń jẹ sokoro mà. ní olómi ní olómi. ìjọba àbílẹ̀ wo ni sokoro wà. ìjọba àbílẹ̀ olúyọ̀lé. ní sokoro. bẹ́ẹ̀ni dáta olómi ká tó dólùǹdé. ok ok olómi ká tó ẹ máa bọ ẹ wá gba the npg farms. Hmm, ká fún yín tíkẹ́ẹ̀tì kẹ́ hmm. ẹ lọ́ọ́ gbadìyẹ. ó lè pe yín ẹ̀yìn bá rí sùúrà lọ́dọ̀ àwọn Fákóredé Ọlámúyẹ̀gùn kẹ́yìn gun iyán sí. <laughs> hello. hello ẹ ká sọ sá. ẹ ǹlẹ́ sà. ẹ kú ètò. orúkọ yín sà. orúkọ mi ni Emmanuel Ayọ̀dọ̀kun láti Mọ́dákẹ́kẹ́ Ifẹ̀. Emmanuel Ayọ̀dọ̀kun láti. Mọ́dákẹ́kẹ́ Ifẹ̀. Mọ́dákẹ́kẹ́ Ifẹ̀. bẹ́ẹ̀ ni sà. Ifẹ̀ lẹ́ẹ̀ ti wá gbẹ̀bùn bí kí ni mo lè fún yín o ẹ jẹ́ n fún yín léèsì kan tí apex gbé fún wa apex families fún wa ní léèsì mo dá ẹ kẹ́ ok ẹ ṣeun. léèsì mẹ́ta kórè náà ló kù àwọn ti gbẹyọ kan. hello. hello sir. ẹ kúrò lẹ. ẹ ǹlẹ́ sà. ẹ dá òbí jẹ́ ẹ̀sìn òbí ló ń sọ̀rọ̀. ẹ dà láti bo lẹ ti ń pè. láti olómi olómi lẹ ti ń pè yìí. yes ní mi fakoba area. wọ́n fún wa láwọn kan tẹ́ ẹ lè mọ jẹ mu tí ọmọ jẹ́ kára ọmọ dán fruit juice lẹ́ ń pè é ẹ wá gbé páàkì kan. ẹ ṣeun ẹ lè wá lọ́la ah, tẹ́ bá ti dé ká ẹ béèrè ẹwà èdè sà. yes sir. Okay. hello. hello ma. Yes, ma. yes ma. orúkọ mi ni Olúmiláyọ̀ láti mọ́sókè. orúkọ méjì lẹ máa dá mà ó yẹ kí n já yín ni. òkè Fúnmiláyọ̀ John ẹ má bínú sà. Fúnmiláyọ̀. John láti mọ́sókè. mọ́tókè. bẹ́ẹ̀ ni apẹtẹ. lápẹtẹ. bẹ́ẹ̀ ni mọ́tókè. kí mo lè fún yín o ṣé ẹ ní patí kẹ wá gbàǹkárá. ẹ ṣé kí n rán ọmọ mi wá. ta lẹ fẹ́ rán wa ń bẹ̀. olúwatọ̀mí wá lọ́rùn. ok ẹ jẹ́ kí tọ̀mí wá gbàǹkárá fún yín. níjọ́ wo ni ká wá sà. o lè wá lọ́la kó béèrè ẹwà èdè. kó béèrè ẹwà èdè. ó ti yé yín ṣé ẹ ní patí wájú àbẹ́ẹ̀ ní. àmì ni. ẹ ní tẹ́lọ̀ tí ó ràn. ẹ ní tẹ́lọ̀ tó lè bá yé ran lápẹtẹ. àmì ah, ìfẹ́ ló wà ní pẹ̀lú tẹ́lọ̀ sáà. iṣẹ́ iṣẹ́ olúwa iṣẹ́ olúwa bàtọ́ ni dànù àwọn àmì. iṣẹ́ olúwa ni kí ni. ó wà ní ẹpẹtẹ iṣẹ́ olúwa. hello. hello. hello sa. kí lẹ sọ sà. Ah. wọ́tà. ẹ sì pé wọ́tà ẹ̀kọ́ máa yìí ló wá sọ́kàn mi ọ̀rẹ́ mi dáadáa. hello. hello hello. uche stephen ozigbo ló ń sọ̀rọ̀ uche stephen. bẹ́ẹ̀ni láti alákíá. láti alákíá. bẹ́ẹ̀ni sá. uche tí máa fún yín ní adìyẹ báà lẹ ṣe máa ṣe. inú mi ò dùn màá fún màá gbé fúyàwó mi kó fi sọ ẹgùn sí. Ah, ẹgùn sí lẹ fẹ́ fi sè. bẹ́ẹ̀ni sá. ó péjú kéèyàn mọ ìdájọ́ lọ ẹ wá gba eh, tíkẹ́ẹ̀tì adìyẹ kan mpg farms ló ní a fún yín tiẹ̀ wọ́n ti gbọ́ Yorùbá bàjẹ́ mo rò pé bí wọ́n bí wọ́n sí. hello. hello. hello sir. yes sir. yes sir. Yusuf Yusuf látàjíbọ́lá ló bá yín sọ̀rọ̀. Yusuf. látàjíbọ́lá. Mm, ṣé ẹ ṣe ń gbọ́ program yìí ni sà. bẹ́ẹ̀ni sà. ìgbà àkọ́kọ́ yín rèé. bẹ́ẹ̀ni sà. ok torí pé ó jẹ́ gbà àkọ́kọ́ yín orúkọ méjì lè máa dá Yusuf kínni. Yusuf adekola lórúkọ mi. Adekola láti bo láti Àjíbọ́lá. bẹ́ẹ̀ ni sà. Àjíbọ́lá ọ̀yá kí ni mo lè fún yín báyìí o bàdà Yusuf ẹ wá ẹ wá ẹ wá gbé ẹ wá gbé páálí fúdí jùùsì kan kẹ́ ẹ lọ́ mọ́ lò ó. ẹ ti sá o. hello. hello. hello. lérè sọ̀rọ̀ lérè sọ̀rọ̀ lérè. lérè. ọ̀làlẹ́ láti láti mọ́kọ́lá. Hmm. hello. gbọ̀dá lérè tẹ́ bá ń gbọ́ mi ẹ lè mọ̀mọ́ ń tẹ́ ṣe o èmi mo gé o ọ̀rọ̀ àsọ tẹ́lẹ̀ wà pé orúkọ méjì lẹ́ máa dá. Hmm. hello. hello? hello sir. orúkọ yín sà. nurudeen ahmed ló ń pè láti Òṣogbo. ah Òṣogbo òròkì. bẹ́ẹ̀ni. mo bẹ̀rẹ̀ ṣe wá gbẹ̀bùn yín. apá abolẹ́wà lóṣogbo. mo wá yàn lọ bẹ̀ ni mo rí lè mọ ibẹ̀ yẹn dáadáa. Òṣogbo lẹ ń gbé àbí Ìbàdàn. Ìbàdàn mò ń gbé. ẹ wá ń gbọ́ mi lóṣogbo báyìí. ok tẹ bá dé Ìbàdàn ẹ wá gba léèsì o. Hmm, apex hmm, fabrics ló dé á fún yín. hello. ọlá ìyá ahmed láti ìkòyí. ọlá ìyá ahmed láti. ìkòyí ìpínlẹ̀ ọ̀sùn. ẹ wá ìkòyí. bẹ́ẹ̀ni lọ́sùn state. ọlá ìyá ahmed kí mo fẹ́ fún yín báyìí. àwọn ẹ̀fọ́ àti ìwà sọ̀tàn yín wa. ẹ wá ń gbà Ankara unique fabrics. ok. Mm. hello. hello. hello. hello. ó kọ yín balikis ọlá ọjọ́. balikis láti balikis ọlá ọjọ́. ọlá ọjọ́ láti. láti bó. ọlọ́run ṣògo. ọlọ́run ṣògo ẹ máa bẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ wá lọ gba díẹ̀. Hmm. Hmm. hello. hello. ó kọ yín. Fúnminíyì Abraham. Fúnminíyì Abraham láti bo. látọ̀yọ́. apá àbò lọ́yọ̀ọ́. ee òde ajé. òde ajé lẹwà. bẹ́ẹ̀ni. ọ̀yọ́ mọ̀ ǹdọ̀gbọ́n jìnnà díẹ̀ mọ̀ ọ̀nà sẹ́. àmà gbà. ẹ wà gba gba nkàrà unique ngbà náà. Hmm. ok sir. lọ́yọ̀ọ́ bàtẹ́lẹ̀ kọ́ pé ní hmm. kọ́ bá yín gbẹ́ style. ìlà mẹ́ta mẹ́ta báyìí. irọ́ ìlà lọ́kọ wọn. ọkọ ìlà mẹ́ta ìlà ọ̀yọ́ ó hmm. wà lẹ́nu wọn báyìí. Hmm, ẹ̀kẹ́ wọn ló wà kì í ṣẹnu wọn. Hmm. hello. hello. ó kọ yín. Ah. mufta salam. mus. mufta salam. látọ̀mí àdìo. látọ̀mí àdìo. bẹ́ẹ̀ni. kí ni mo lè fún yín o. àfihàn ah, mi ní ìtàn ara yín wọlé rí o. ẹ wọlé rí. àná mi ò sì mọ̀ pé fúgárì mò ń yà lọ mí o àti fúgárì ẹ wá láǹfààní àti wọlé báyìí ẹ wá gba nkàrà kan tó jiná dénú dáadáa kẹ bẹ́ẹ̀ sára mi ò mọ̀ mi ì mọ̀ sá. bẹ́ẹ̀ ni. mo ní ìpèníjà kan ẹpinnu ilé mo wà ṣùgbọ́n máa rán àbúrò mi wá tí màá fún. orúkọ rẹ̀. mùtíwà rẹ mùtíwà rẹ náà. mùtíwà rẹ hmm. tó ọlọ́run ó dáwọ́lé yín yóò gbé yín dìde lágbára lọ́wọ́ lọ́wọ́. hello. hello adéṣọ̀kan múrẹ́ni kejì láti bòde. adéṣọ̀kan múrẹ́ni kejì láti bòde. ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ lọ́ọ́ gba díẹ̀. Mm, ẹ ṣeun. ẹ já gba bí èèyàn méjì sí ká máa bá tiwa lọ. hello. hello. hello. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́. yes sir láti pààrà ni eh, Lawrence Ojo. Lawrence Ojo pààrà nú ewé. bẹ́ẹ̀ ni. ok ẹ máa bọ̀ ẹ wá gbé júùsì. ok sir. yes sir. yes sir. hello. hello. hello. hello yes sir. orúkọ mi ni àmọ́ ayọ̀bámi. àmọ́ o. ayọ̀bámi. ayọ̀bámi. láti bo. láti amúlòkó. láti amúlòkó. Hmm. ẹ mọ̀ mọ́ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ. ok hmm. níjà wo ni sà. ẹ lè wá lọ́la sà. ok ok thank you sir. yes sir kí máa tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí fáwọn tó fún alẹ́bùn yìí wọ́n gbìyànjú kọ́lọ̀njọ́ bá mi dúró tàwọn náà gx food tí wọ́n ń ṣe foodie juice adúpẹ́ lọ́wọ́ NPG farms ládìí ọ̀ṣun bus stop lolúyọ̀lé ńbàdàn adúpẹ́ lọ́wọ́ yín apex fabrics nínú gbági unique fabrics nínú gbági bóyá pátálà adúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ nǹkan sí wọn ní òdì kejì ń bí sáré polówó ọjà díẹ̀ ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀ lórí ohun tí mo gbé wá lónìí ẹ àtúfẹ́ béèrè ni pẹ̀lú ẹ̀rí tó dájú onígbàgbọ́ mùsùlùmí àti àwa tá a jó níṣẹ̀ṣe kí ni ìgbàgbọ́ yín nínú àkúdàáyà lọ́jọ́ sunday láyínká ayéfẹ́lẹ́ ṣètò kan arákùnrin kan tí wọ́n gbé wá sọ̀rọ̀ pé òun rí obìnrin kan lẹ́yìn spíkà eléré ó sì jẹ́ nìkan tó jẹ́ lójú kò mú un lọ ó bá arábìnrin ọ̀hún sọ̀rọ̀ ìfẹ́ ó tiẹ̀ kọ́kọ́ mú ẹran rẹ̀ ó jẹ díẹ̀ ó fẹ́ fi sí lẹ́nu yẹn ń ṣe mọ̀ pé <laughs> kọ́lọ́mọ ṣàánú àwọn ọkùnrin gbà mí ni ó ti yẹ oríṣiríṣi style ẹ̀ mọ́ yorùbá ìtàbáyọ̀ mi mọ́ ń lò ó yàtọ̀ sí tẹwà èdè tẹwà èdè ń lò ó yàtọ̀ sí ti pọ́. ti pọ́tébù ó yàtọ̀ sí ti agúnbíadé agúnbíadé ń tiẹ̀ òun ó ṣe bẹ́ẹ̀ pósí ni. wọ́n wá tírèsì arábìnrin yẹn wọ́n ní kán wá wọn wọ́n ní àwọn máa wá wọn wọ́n ní arábìnrin yẹn sọ pé òun máa wá kò wá wá ṣe mọ̀ pé ẹlòmíín wà tó jẹ́ pé tó bá ń retí obìnrin ńgbà míì tí obìnrin wọn ò bá wá bí ìgbà tí ọmọ kú mọ́ lọ́wọ́ ni orí yóò ti dira ní dìkùdì wọ́n wá tírèsì ilé yẹn lọ gbà wọ́n débẹ̀ tí wọ́n ṣàǹsọ́ pé àwọn fẹ́ rí lágbájá wọ́n lè rù kọ́kọ́ bá àwọn pé àbó ti wà lé ọkọ ni nígbà táwọn èèyàn ń wò wọ́n bákan bákan fi kọ̀rọ̀ ojú wò wọ́n pé à ṣe mọ̀ pé à ìyọ́ ìjìlé ilé ni à ó tiẹ̀ ti wá dà ẹ̀yìn lẹ́wọ́ alágbájá wá wọ́n ní eventually lẹ́yìn ọ̀rẹ́ yìn wọ́n padà sọ fún wọn pé lẹ́yìn tó ti kó fọ́tò lẹ̀ pé ṣẹ́ni tẹ́ ń béèrè tẹ́ ń béèrè tẹ́ ń béèrè ni pé oṣù kẹta rèé tó ti dolóògbé àwọn sì rí lọ́sẹ̀ tó kọjá níbi ìgbàyànjá freedom ẹnìkan wọn lọ́rẹ̀ẹ́ rẹ̀ ni pé tímọ́tímọ́ rẹ̀ ni. arábìnrin kan tún wá kígbàjarè bá èmi ilé epo tó ọ́pọ́sìtì bíi ló ti bá mi sọ̀rọ̀ mo rò kó béèrè mi lẹ́nu géètì ń bí wọ́n wá ní kó wá sí sọ́dá bí a ti ń fọ mọ́tò ló ti wá sọ fún mi pé. Pe òun níṣòro kan òun sì fẹ́ kí n ran òun lọ́wọ́ jẹ́ kí ni ìṣòro òun ó ní ọmọ mẹ́fà níbẹ̀ lákàtà òun mo ní òkè ah, o mo kọ́ fẹ́ wò pé ah, bẹ́ẹ̀ lẹ lè tọ́ wọn tí ẹ̀ ń bí wọn ó ní àmọ́ ó ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fóun mo ní ṣé ẹ níṣẹ́ lọ́wọ́ ni wọ́n ní ojú mẹ́rin ti di ojú méjì ẹrù èèyàn méjì ti dẹrù ẹnìkan ṣoṣo mo ní kí ló dé wọ́n ní. Ni ọkùnrin tí àwọn fẹ́ táwọn sì bímọ mẹ́fẹ̀ẹ̀fà fún December last year làwọn tó mọ̀ pé àkúdà àyà ni wọ́n ní báwo ló ṣe jẹ́ ẹ̀yin ò mọ fámìlì ẹ̀ ni wọ́n lá dáa fún mi wọ́n ní kódà eléyìí fi fámìlì ẹ̀ hàn àwọn wọ́n ní ó sọ pé ọmọ ilẹ̀ òkèèrè lòun ó ti yẹ kó yé yín pé àwọn wá ṣàtìpó ní ibí yìí ni. Ibi, ni wọ́n ní ó sì mú àwọn lọ pé òun ò ní bàbá òun ò sì níyàá mọ́ àmọ́ àbúrò bàbá àwọn ó wà tó ń ṣe bíi bàbá fóun ó ní àwọn sì máa ń lọ sọ́dọ̀ àbúrò bàbá rẹ̀ òun wọ́n máa ń ní èdè kan tí wọ́n ń sọ àwọn rí i pé kì í ṣe àbúrò bàbá rẹ̀ nìkan ló ń gbébi tí àwọn wà yẹn tí àwọn máa ń wá wọn lọ àwọn máa ń kọ́ ọmọ lọ ṣọlúdé ńbẹ̀ àwọn máa ń kọ́ ọmọ lọ ṣọdún ńbẹ̀ wọ́n lábúrò bàbá rẹ̀ yẹn náà ń fẹ́ ní chẹ́ǹgì díẹ̀ lọ́wọ́ wọ́n ní bíi bàbá ló sì ṣe mú un wọ́n á ní ṣe ẹnìyẹn náà níyàwó wọ́n ní ah, ó níyàwó ó kódà àwọn ọmọ tiẹ̀ náà máa wá síbẹ̀ yẹn sọ́dọ̀ tàwọn nígbà míì wọ́n ní ṣùgbọ́n ní last year wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mo rò pé arákùnrin tí à ń sọ yìí eh, transporter ni wọ́n wọ́n ní wọ́n wá. Wa wọ́n gbé ẹnìkan lọ sẹ́kọ̀ọ́ wọ́n wá ń padà bọ̀ ẹ jẹ́ ń polówó ọjà náà mò ń bọ̀ ẹ kúrọ̀lẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ìdẹ̀ndẹ́ lè fojú jọ sílẹ̀ ajé kò jọra wọn kò ń bẹ̀ yẹn ná máa bọ̀ nílé ìtajà fóònù MD Global Communication kíwọ náà wàá mú ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú àsansílẹ̀ owó díẹ̀ tó sì mọ sẹ̀yọ́kù pẹ̀lú rọrùn torí ìkànsíra ẹni tó já gere ṣe pàtàkì ní sàmánì tá a wà yìí gbogbo ẹ̀yin bòbọ́ bèbí tó dà mọ̀ àtẹ̀yin bàbá màmá tó mẹ́nu bẹ̀ ẹ má ṣiyèméjì ẹ máa bọ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sílẹ̀ ìtajà MD Global Communication níbẹ̀ nìkan náà ti lè fún yín ní tẹ́ fẹ́ tọ̀rọ̀ bá dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó dúró re tẹ́yìn náà sì lè máa bù gas kéékèèlé àjọ máa lò gbà yìí pẹ̀lú fóònù tó ṣe é mú yan gan ni báwo lẹ ṣe fẹ́ sí Infinix Tecno itel Samsung iPhone tuntun àti UK used tó lé lẹ̀ ìwọ náà mọ́ tẹ́tì láti darapọ̀ máwọn tó lójúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láwùjọ àǹfààní san díẹ̀díẹ̀ sì tún wà lọ́dọ̀ wọn kàn sí wọn ní aa complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà academy Iwo Road Ìbàdàn zero eight zero six zero six two eight eight four eight md global communication opp ó now where is that dubic malt. Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubik malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubic Malt. Dubic Malt, crown the moment. Health Concern Global Consult. nǹkan méjì gbàǹkangbì lọ́mọnìyàn nílò láti fi gbádùn ayé bí kan bá yẹ̀ ń bẹ̀ yóò pàkejì lára ni ìdí nìyí tí lè ṣe health concern global consult pẹ̀lú àjọṣepọ̀ level marketing cooperative investment credit society limited ṣe ṣe àgbékalẹ̀ ọ̀nà àbáyọ láti pèsè ọ̀pọ̀lọpọ̀ àjẹsára food supplement tí ṣàtọ́kù ìlera pípé pẹ̀lú àǹfààní àti mú kí ọ làgùn láyé nípasẹ̀ fífowó pinnu owó nínú ọ̀pọ̀lọpọ̀ àlàkalẹ̀ iléeṣẹ́ health concern global consult tẹ́sí máa gba ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún lórí owó tẹ́ ẹ bá fi darapọ̀ mọ́ wa lóṣooṣù ìyẹn ten to fifteen percent of your capital láìṣẹ̀ṣẹ̀ máa tajà kiri tàbí máa wẹ́ni kúnra oríṣiríṣi packages la nílẹ̀ tí yín ni ká ẹ ti yọjú sí wa lọ́fíìsì wa láti gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ health concern global consult wà nílé gàgàrà tó wà lẹ́bàá mrs filling station níkọjá bishop phillips academy iwo road Ibadan. tàbí eob multi concept nigeria limited stanbic bank building opposite ak petrol station niger west challenge Ibadan. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult your key to health. Once upon a time. So back to the music. God shall never perish. God shall never perish. Once upon a time, there was a man with a wicked mustache. <laughs> the return of your music merchant. Watch out for the return of the music merchant on the program Once Upon a Time on no other platform but the Lion of the Airwaves. Fresh 105.9 FM. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. Ah, ah. olówó bùsọ̀bùsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló gbómi mu tó bẹ́ẹ̀ má dá lóhùn oje kóòtù mò ń pò ìrìn ìlẹ́nujọ́ mẹ́ta yìí ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. ṣíṣe mo ti tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí ẹpin àti gbà mí. ìwọ náà kò kù kí ló dé tó sọ fún mi pé o fẹ́ ra ilé àbílẹ̀ kí n mú ọ lọ property àwọn sani kẹtọ lọ. ṣó fẹ́ ra lẹ̀ àbò madi property and real estate ló ṣe fọkàn tán tí wọn ò ní pinnu ẹnu bó fún ọ lẹ́stéètì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ badikaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bákú ẹ̀ ní bá rí madi property lọ́gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lábàáyín lò tí ó sì dúró digbí láìsí ìjákulẹ̀ ẹ sì tún lè kàn sí wa láti bá yín ṣàmójútó project management ẹ kàn eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn north east local government secretariat ìwòrò ìbàdàn zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng. Made Property and Real Estate Integrity Redefined. Kọ́lá. Ó máa mi. Lọ mú àpò rẹ́bí tí ebílíṣì àìpò méjì fún mi. Ah, ah, máa mi méjì báwo. Ẹ eh, ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kùn pa gbogbo kòkòrò. ṣùgbọ́n à èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ máa mi. <laughs> wo wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíìṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí lè rẹ́ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn agbára àfọ̀mọ́ tó wà nínú bílíìṣì àìpò yóò pa gbogbo kòkòrò àìfojúrí pátápátá. oògùn àìpò Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà ilẹ̀ adúláwọ̀ la wà yìí mi ò sì mọ̀ bóyá n tá a fẹ́ sọ lé nìyí bóyá ó wà nílẹ̀ òkèèrè náà àmọ́ ẹni tó bá jẹ́ ìgbàgbọ́ ẹni tó bá ń ka bíbélì dáadáa tó bá ṣí ebéèrú orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n hebrew nine twenty seven. ohun tó wà ń bẹ̀ ni pé wọ́n ti appoint wa láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. ẹ̀ẹ̀kan ṣoṣo là kú pé lẹ́yìn rẹ̀ ìdájọ́ ló kàn. arákùnrin tí uma yìí ń sọ̀rọ̀ rẹ̀ yìí uma yìí ń gbọ́ wa báyìí torí ìgbà tá a ṣe tabẹ́ òkúta lánàá ó wá pè mí pé ìgbà wo máa sọ̀rọ̀ mo ní o tiẹ̀ ti dá mo ní ọ̀rọ̀ tó jọ mọ́rọ̀ rẹ náà là ń sọ. tó bá di ọ̀la ẹ gbọ́ wa. mi ò bá sọrí ẹni àyè tó tó àyè. àkọ́kọ́ ó ní assistant ní kí n ṣe fóun àmọ́ kò fẹ́ kí n sọ̀rọ̀ òun lórí rédíò pé mo ní kí ló dé ó ní bóyá nítorí àwọn ọmọ yẹn torí ohun tí wọ́n ń sọ fún àwọn ọmọ ni pé bàbá wọn ti kú sójú ọ̀nà. ọkọ ṣe rí o dírẹ́bà ọkọ̀ ni bàbá yẹn ẹnìkan wá ṣàtà ẹ̀ pé kó jẹ́ káwọn lè kó ó gbẹ́ nìyẹn lọ sí kò wọ́n ní àdéhùn tí ó bá ènìyàn ṣe gẹ́gẹ́ bíi tí ìyàwó yẹn sọ kó sọ fóun ni pé òun máa gbé wọn lọ òun á sì gbé wọn padà. ilé ayé ta wà yẹ o. àmọ́ ńgbà tẹ́nìyẹn ṣe tó fẹ́ ṣe tán lẹ́kọ̀ọ́ tí wọ́n ń bọ̀ àwa mọ tó ṣẹlẹ̀ o. ibi téèyàn bá sí ojú ọlọ́run tó wọ́n ní ìgbà tó máa fi dé second toll gate ẹnìyẹn sọ pé òun fẹ́ sọ̀kalẹ̀ nu mọ́tò òun ló gbé wọn lọ o ó sì ń gbé wọn padà ẹnìyẹn wá sọ pé òun fẹ́ sọ̀kalẹ̀ ní second toll gate ó wá ń wò pé ṣé ibi tá ibi ìbàdàn lájọ sọ pé màá gbé yín padà sí ẹnìyẹn ní kó má wọ̀ọ́rì. wọ́n nígbà tí ẹnìyẹn sọ̀kalẹ̀ tán wọ́n ló ó sọ̀kalẹ̀ nu mọ́tò ó ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ àwọn tí wọ́n ṣèwádìí débẹ̀ ló sọ pé ẹnìyẹn sọ pé àní má wọ̀ọ́rì ṣé bó wù ẹni màá sanwó ẹ pé àní má wọ̀ọ́rì bóyá torí pé òun pàṣọ èdè ẹnìyẹn pẹ́ nìyẹn ò gbọ́ òbóyá òun wá wò bí ìfà fúnra rẹ̀ pé at least òun á gbé èrò míì. ìlà tí máa ṣayé yìí sí o. wọ́n ní ó tẹ̀síwájú ó rẹ́nìkan ó dúró fún un nígbà tẹ́nìyẹn wọlé iwájú lẹ́nìyẹn wọlé sí ẹnìyẹn wá ń wò ó ẹnìyẹn gan ló tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ díẹ̀ fún èmi torí wúmà yẹn ni kí n pe ẹnìyẹn. ẹnìyẹn wa ń wò ó ni wá ní ah, ah. sọ́rí o ṣebí ìrẹnilágbájá ẹnìyẹn ni ó ta kìjì ó wá ó wá sọ pé òun ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kó òun kì í jẹ́ bẹ́ẹ̀ ó wá dárúkọ tó ń jẹ́ ó dà fún ẹnìyẹn pé orúkọ báyìí lòun ń jẹ́ ó ní wọ́n tẹ̀síwájú díẹ̀ ẹnìyẹn ní ah, ìwọ ni lágbájá kẹ́ olúwa tún sọ fẹ́ nìyẹn pé àà ṣé ọ̀ràn wà ń bẹ̀ ni òun sọ pé òun ò ń jẹ́ bẹ́ẹ̀ ó wá òun náà ló sọ fẹ́ẹ́ yẹn pé méjì méjì lọ́lọ́run dá àyàn ló bá ní à tó wá jẹ́ pé méjì méjì lọ́lọ́run dá àyàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lágbájá yẹn kó mọ̀ ṣẹlẹ̀ sí wọ́ o. wọ́n nígbà táwọn súnmọ́ díẹ̀ táwọn ti ń lọ lọ́lọ́lọ́ wọ́n ní ó ó ó tọrọ ìgbà díẹ̀ lọ́wọ́ àwọn pé ẹ kàn fún òun ní one minute kóun fẹ́ tọ̀ wọ́n ní ó sì park wọ́n ní àwọn ò. ọba lágbọ́n ọ̀rẹ́ mi kọ́ fi sí kun ara ẹ̀. wọ́n ní ṣùgbọ́n tí àwọn lérò ni pé ẹni tó bá fẹ́ tọ̀ á dúró sẹ́gbẹ̀ẹ́ igbó báyìí yóò sì rọra tọ̀ ọkùnrin ni kì í ṣe obìnrin obìnrin ní ọ̀fẹ́ sọ pé kóun tiẹ̀ tún ń tọkọ́sọ́ díẹ̀ sínú kóun rìn díẹ̀ sínú bó wọ́n ní ṣùgbọ́n àwọn rí i pé ó fẹ́ mọ̀ rìn sínú gbówó àwọn wá ń gbìyànjú àti táàpù gíláàsì àwọn káwọn fi wind down káwọn fi sọ pé ah ṣé ó tọ́jú tọ́ lọ ni. wọ́n ní ṣùgbọ́n báwọn ṣe ń tẹ gíláàsì yẹn gíláàsì yẹn ò wálẹ̀ wọ́n ní àwọn wá ń gbìyànjú àti ṣí ilẹ̀kùn káwọn ṣí ilẹ̀kùn ọ̀dọ̀ àwọn wọ́n ní ilẹ̀kùn ò ṣí wọ́n ní àwọn wá tún tẹ bọ́tìn pé bóyá wọ́n ti lọ́ọ̀kì ilẹ̀kùn wọn ní kò ṣí wọ́n ní àwọn wá kọjú sí ọ̀dọ̀ títí ẹ̀ ṣe mọ̀ pé ó ti fààyè ọ̀dọ̀ tiẹ̀ sílẹ̀ láti lọ wò bóyá ṣé ńgbà tó fẹ́ jáde ló lọ́ọ̀kì ilẹ̀kùn méjèèjì ni wọ́n ní àwọn lọ tẹ wọ́n lọ́ọ̀kì ń bẹ̀ yẹn wọ́n ní ilẹ̀kùn wá ṣí fún àwọn wọ́n ní àwọn wá sọ̀kalẹ̀ àwọn wá fẹ́ ké sí pé ṣó ibo ló ń lọ ọ̀tàn o. ẹ̀rù ń ba ń tọ̀hún pé bóò lòun ó ṣe sọ wọ́n ní ṣùgbọ́n nǹkan tó dàbí saving grace fáwọn ni pé fóònù ẹ̀ tọ̀nà sọ́bẹ̀ kékeré kan wà ní ẹ̀gbẹ́ ibi tí ibi tí gíà wà wọ́n ní kò pẹ́ fóònù yẹn ń dún. ayé wọ́n ní àwọn ò fẹ́ gbé wọ́n ní ìgbà táwọn wá wojú ẹ̀ à ń wá rí my wife. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. wọ́n ní àwọn wá gbé àwọn ó wá ó wá ń sọ pé wá ń bèrè lọ́wọ́ òun pé ṣé ẹ ti ń bọ̀ kí ni kí n ṣe wọ́n wá ní kì í ṣọkọ rẹ o pé èrò ọkọ̀ ni o jọ ń bo lo wà mo fẹ́ rí ẹ̀. ayé mà le. wọ́n ló wá ní kí ló ṣẹlẹ̀ sọ́kọ àwọn wọn làwọn wọn ni ẹ wá sọ pé kó fọkàn balẹ̀ pé òun ṣàfẹ́ rí i wọ́n níbẹ̀ làwọn kan náà tí wọ́n ń wá bíi sọ́lẹ̀ sọ́lẹ̀ ó ti táwọn tán bá wọn ń bẹ̀ wọ́n láwọn wọnú gbóyè àwọn wọnú gbóyè àwọn àwọn ò ẹnìkan wá suggest pé káwọn pe ìyàwó yẹn padà kó júwe àdírẹ́sì fáwọn ìyàwó ní òun fẹ́ lọ́gun síta tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n òun ń wo àwọn ọmọ òun. ọkùnrin ọkùnrin làwọn mẹ́fẹ̀ẹ̀fà. àwọn wọ̀nyí ló wá tírèsì ìyàwó padà ńgbà wọ́n débi tí ìyàwó wà ìyàwó wà ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ò tí ì yé òun o kí wọ́n gbéra kí wọ́n lọ sọ́dọ̀ mọ̀lẹ́bí tí wọ́n máa ń pè ní wọn ni ìgbà táwọn débẹ̀ <laughs> ọlọ́run ṣàánú mi. ayé tótó ayé tótó ayé máa lè ayé tótó ayé tótó ayé máa lè. wọ́n ní fúláàtì mẹ́ta nílé ọ̀hún fúláàtì méjì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìkan tó dá wà yìí tó dá wà yẹn ni àwọn ń gbé làwọn yẹn ń gbé tiwọn tí wọ́n ní ńgbà táwọn wọlé táwọn kí wọ́n ń bẹ̀ tí wọ́n wá ń béèrè pé ta làwọn ń béèrè àwọn wá ń wò pé ṣé wọn ò dá wọn mọ̀ ni wọ́n láwọn wá sọ pé àwọn dádì àwọn wá ní àwọn dádì wo wọ́n láwọn sọ pé àwọn dádì wọn ní dádì wo wọ́n láwọn wá dárúkọ wọn ní kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ tí ń gbé bí torí pé ilé yẹn ti sílẹ̀ tó ti vacant nísìnyí ó ti lé ní ọdún kan tẹ́nìkan kan ò sì gbé bẹ̀. mo wá bèrè mo ní ìgbà wo lẹ́yìn lọ sọ́dọ̀ wọn gbẹ̀yìn wọ́n ní kí n gbà wọ́n wọ́n ní kí n gbà wọ́n àwọn kọ́mọ lọ́bẹ̀ ní Christmas sí àwọn ọmọ sì lọ́dún ọjọ́ méjì New Year kù díẹ̀ ní ọkọ àwọn kù bíi New Year kù mẹ́ta lọ́kọ àwọn kù ní nǹkan yẹn ṣẹlẹ̀ mo ní ẹ lọ́bẹ̀ ní ìṣẹ́ ní ẹ̀hìn mi. à wọ́n níbẹ̀ ni ọkùnrin tó gbé kọ́ yẹn ti ń sọ fún àwọn pé òun mọ ẹnìyẹn dáadáa o àwọn jọmọ ń ta ọjà ni ìjàmbá ọkọ̀ kan sì ṣẹlẹ̀ tó jẹ́ pé ó jóná mọ́kọ̀ ni pé kódà ìgbà tí wọ́n fẹ́ lọ fi irú fún yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ òun wà ń bẹ̀ ó ohun tó jẹ́ kí obìnrin yẹn gbàgbọ́ pé lóòótọ́ nìkan yẹn ṣẹlẹ̀ òun ni ẹni tó ń pè ní àbúrò bàbá rẹ̀ tí àwọn ọmọ rẹ̀ mọ́ wá ń ṣọlùdé lọ́dọ̀ wọn wọ́n ní orí àwọn fẹ́ dàrú pé àwọn tó padà lọ síbẹ̀ wọ́n tún sọ same thing fáwọn pé àní fúláàtì yìí sẹ́ ó ti vacant látọdún kan tí kò sì tí ì rẹ nígbà ẹnìkan tó sì wá fẹ́ gbà ohun tí ó ń complain lórí ẹ̀ ni pé yàrá kan ń jò ń bẹ̀ pé ó ti jẹ́ kí sílì rẹ̀ ó dógùn tí wọ́n bá ṣe é àwọn wá ń sọ pé kọ́kọ́ kówó wá ná káwọn fi tún ṣe ẹni yẹn sọ pé òun lòun nílé òun wọ́n ní bẹ́ẹ̀ sì rèé táwọn bá wá síbẹ̀ yẹn màbá yẹn máa ń ṣe bẹ́ẹ̀ pé òun lòun ní gbogbo ilé ni mo ní ṣe àwọn ará fúláàtì mo ní ah, gbogbo wọn làwọn máa ń kì í ẹjọ́ ṣé ní ilé ayé yìí náà láì ṣe fíìmù. àkọ́kọ́ wọn ní kí n mọ̀ dárúkọ ẹlẹ́ẹ̀kejì wọn ní kí n pẹ́ ọ̀rọ̀ yẹn sọ wọn nítorí ohun tí àwọn padà wá sọ fún ọmọ àwọn làwọn dúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn o tó dúró tàwọn tó ní káwọn sọ fún ọmọ pé ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ pé bàbá àwọn sì bá lọ ọ̀dà bó lẹ́ ṣe sín pé ọ wà ní mọ́ṣúárì àwọn kan ń mọ́ á béèrè mo ní ẹjọ́ ẹ̀sìn méjèèjì tá a gbé lárugẹ jù lápá àbí tá a wà yìí gbàgbọ́ pé kò sí àkúdà àyà. ṣé ẹ̀mí kan ló wọnú òkú tó ti kú ni torí kò yé mi mo ń bọ̀ ná ẹ jẹ́ kémi àti àlejò mi kọ́kọ́ sọ̀rọ̀ náà àbẹ́yìn náà gbàgbọ́ nú ẹ̀ sá ẹ gbàgbọ́ nú ẹ. bíbélì láti fi lélẹ̀ fún yàn láti kú lẹ́ẹ̀kan. ebérù orí kẹsàn-án lẹ kóòtù fún mi o. lẹ́yìn ìdájọ́ ibi tí mo dó ìyẹn kọ́ mo bá wẹ̀jọ jáfe. mo mọ̀ pé ìyẹ̀kọ́ lẹ bá wa mo kàn béèrè lọ́wọ́ yín. orúkọ mi ni ọlájídé michael <laughs> nǹkan tí mo bá wa ni espn. Hmm. ẹ má bínú o lọ́sẹ̀ tó kọjá a máa ń gbọ́ feedback àwọn kan sọ pé ESPN tẹ́ gbé wá òun wọ́n ní lóòótọ́ ló ń jáwó ní ìsìn wọ́n ní ṣùgbọ́n kọ̀ lọ títí lórúkọ ẹ̀. ok hmm. ṣe rí ẹ̀kọ́ sílẹ̀. ok sir. ẹni tó ní kò lọ títí yẹn hmm. kó fi proof research tó ń ṣe hàn. ok. èmi ṣe research ní January hmm. kó má dàbíi pé mo bà orúkọ nǹkan jẹ́ mo sọ pé nǹkan méjì kan. Mm Mm. wípé company méjì kan kò ní lo January tán kó tó collapse hmm. ó dẹ̀ rí bẹ́ẹ̀ and money went in billions hmm. mo mọ ìkànnà tó jẹ́ pé èèyàn mi kan owó tán lose is twenty five million mo dẹ̀ hmm. wọ́n wọn ẹja fìyẹn lẹ̀ wálé tó ń bá yín tó jẹ́ one of your market and be ẹ pé company kan ní problem kó tó ní problem mo sọ fún pé no research work mi time lag company yẹn ipe tó bá máa di time báyìí àti ní problem ẹ pé orí afẹ́fẹ́ station yìí mo ti ń sọ̀rọ̀ research ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm. kò sẹ́ni tó sanwó ẹ̀ fún mi náà hmm. mo sọ fún ẹni tó jólóòtú iléeṣẹ́ yìí hmm. mo ní mo research lé wọn lórí ṣáwọn wọn fún mi ní profile wọn láti research lé wọn lórí so ẹja fi gbogbo yẹn lẹ̀ ẹja àjọ máa wò wọ́n ní kọkùnrin tààtọ̀rìn kóbìnrin tàtọ̀ ẹnìkan gbọ́dọ̀ lẹ́yìn lómi lẹ́yìn ẹ̀ṣẹ̀ jura wọn lọ. ẹ ká máa wò. ok. mo láyọ̀ láti sọ fún wa wípé ESPN fún ìtìjú ẹni bọ́dì tí kò lè ṣe normal and good research hmm. tó kàn jẹ́ pọ́n kàn wá fún condemnation nìkan. Hmm. nǹkan kan ṣẹlẹ̀ ní ìsìn they are the first of multinational tó máa host more than 1,000 persons from 59 countries are ní nine star hotel ní Dubai. Hmm. mi rò pé wọ́n gbowó lọ́wọ́ anybody láti ṣe yẹn. this company strength wọn is beyond gbogbo ránran àti rádaràda. Hmm. that's why tí mo fi sọ ok company mélòó ló ti wá polówó tó sọ pé kán lọ́ọ́ máa wádìí òun kọ́ńpìnì mélòó. ẹ àwọn kan náà tí wọ́n jó lóòótọ́ tí wọ́n máa ń tán gbé lọ́wọ́ máa ń sọ pé ẹ ṣèwádìí lórí wa. Ah, pé ẹ̀rí yọ ẹ̀rí máa ń jẹ́ mi ìṣó wà nílẹ̀. now let me tell you this i told you on this platform èmi mo I id for all. Mm. mo ní program yẹn lọ́tọ̀. Mm. mo sọ fún àwọn èèyàn kan tá à ń ṣe that i treat a lot of conditions. Hmm. àìmọye èèyàn ti wá sọ́dọ̀ mi wọ́n rí load of medicine different ones tó jẹ́ ti ìbílẹ̀. Uh, yes they are all natural medicine but mm. many of them from UK I mean from Canada from US from India from uh, then we have some from South Africa àyàtọ̀ ah, sí tiwa gangan ní Nàìjíríà tó dẹ̀ jẹ́ confam mo sọ fáwọn èèyàn pé ó ṣeé ṣe kó o gba two hundred percent worth of your goods hmm. and that's the end of the hmm. business or jẹ́ kówó ẹ̀ máa ṣiṣẹ́ fún ẹ kó o hmm. gba ten ten percent evidence base wọ́n ń pè yẹn. Hmm do you get it. bẹ́ẹ̀ so ibẹ̀ yẹn kọ́ mọ́ lọ ṣe rí ESPN ó ti kọjá nǹkan tẹ́ni kankan lè fẹnu yẹn. bó o lè yẹn ṣe darapọ̀ mọ́ ESPN kí ni wọ́n dúró lórí gan torí owó ò ṣàlè. sport and programming network. ok níwọ̀n ìgbà tí ayé ìbá wà hmm. tí wọ́n bá ń ṣe nǹkan tó pè ní football, hmm. game, hmm. basketball and all other games. ṣe rí gbogbo nǹkan táwọn máa ń download wípé à ń ṣe game lórí kínní hmm. ESPN you are paying okay. so so many things they are into but it's basically based on uh, anything that has to do with gaming. Hmm. now mo dẹ̀ sọ fún wa ẹni tó ń sọ̀rọ̀ yẹn mo sọ pé company tó ti ní long standing of over forty years tá a bá yọ fọ́ọ̀tì kù ọ̀nà ọjọ́ orí ẹni kí ló fẹ́ kù àbí. pẹ́sẹ́pẹ́sẹ́ ni ó kù. Hmm. company tó bá lè weather storm for more than ten years We agree with me that is a solid company. even ní nàìjíríà yìí. if eléyìí tó wá ṣe nàìjíríà my brother hmm. all over, the world. Hmm. à ń sọ̀rọ̀ wípé tá a bá rí gbogbo èèyàn tán ṣáà fẹ́ tan sixty country ni more than sixty countries ló participate nínú nǹkan tí mò ń sọ yìí. Mm. báwo lèèyàn ṣe máa participate láti darapọ̀ mọ́ mm. ẹ jẹ́ kí a wá sí jọkẹ́ plaza ibẹ̀ ni ọ́fíìsì tèmi wà. ok. à ń fi hàn àwọn èèyàn tó jẹ́ evidence based mm. à ń fi dáhùn èèyàn lójú ó kéré ju owó tó fi lè darapọ̀ is three hundred and seventy five thousand. ok. ó dẹ̀ pọ̀ jù ó ní three million one seventy five thousand lóṣooṣù ó ní three hundred and seventy five thousand á gba eighty thousand fún oṣù méjìlá èyí á contract péré náà ni hmm. ó ní three million one seventy five á gba eight hundred thousand fún oṣù méjìlá gbáko hmm. èyí á contract ni ìyẹn bẹ́ẹ̀ yẹn wọ́n ní àwọn míì wọ́n ló ní seven seventy five tá gba one sixty tí mo sọ pé one eighty là ń rí bẹ́ẹ̀ torí àsìkò tó ti ń lọ nítorí àsìkò tó ti ń lọ ọ́fíìsì àdírẹ́sì wa wà ní Jọkẹ́ Plaza hmm. Jọkẹ́ Plaza ló dojúkọ ilé ìfowópamọ́ Access Access Bank tó wà ní Bódìjà ọjà gangan òun ló dojúkọ Jọkẹ́ Plaza block H number fourteen hmm. block H number fourteen àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí tó lè pè tó o bá fẹ́ book ààyè sílẹ̀ hmm. zero eight zero three three six six three one nine seven zero eight zero three three six six three one nine seven tàbí zero eight zero seven two three one four two three two zero eight zero seven two three one four two three two. ó kọ yín lẹ́ẹ̀kan sí. Ọlájídé Michael. ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. star five five five star being harsh. Baba Junior, you don't talk for dream again o. Oh. star five five five star pin hash. Which one be star five five five star being harsh again? That na the number wey you no suppose forget o. Oh. Dial star five five five star being harsh to get six times your recharge with Airtel 6x. Come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge. Now for everybody wey dey Airtel o. Oh. Hey, <sighs> Mama Junior, she sleep well? Star 555 is tapping hash. Airtel, the smartphone network. ẹ wá wàrà lójúde kẹ̀kẹ́ holland ara kéńgé. ìdán lójú pópó àrà lójú títì kẹ̀kẹ́ rèé tó dàbí mọ́tò kẹ̀kẹ́ holland holland tricycle mójò ń rọ̀ mo ń ràn mo gbádùn ara rẹ lọ ní kò séwu ẹrù mi jábọ́ bàtà sèṣì bọ́lẹ̀ ò sí ń bẹ̀ kẹ̀kẹ́ bíi mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ holland tricycle àti wọlé sínú ẹ̀ àtàtì sọ̀kalẹ̀ látinú ẹ̀ kò nira holland tricycle jíjókòó sínú rẹ̀ kìí sàgìrà fìdíkà kẹ̀kẹ́ tó gbẹrù tó gbààyàn wọnú ẹ̀ pàlẹ̀kùndé débùdó tó ń rè kó sọ̀kalẹ̀ gálá akẹ́kọ̀ọ́ oníṣòwò òṣìṣẹ́ ọba lórí gbogbo èèyàn pàtàkì unique global capital investment ló ń ṣe nílẹ̀ yìí kàn sí ní nọ́mbà six and seven mechanic village road àpáta new garage akálàwọ̀ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní dojúkọ pdp secretariat ògolúwa area gbọ̀ngàn road ọ̀ṣun state telephone zero zero six five seven seven seven four four three zero seven zero five nine one three three eight two four zero zero three three eight five two seven one six email address ọlányunique at yahoo dot com ọlá tricycle òun làwọn èèyàn tún rà. kẹ̀kẹ́ holland eh, eh, ara kenge. Breakfast your day every day with the nourishment of malt, milk, and cocoa and the delicious taste of Milo. Nestle, good food, good life. Àdùkẹ́ Dùkẹ́ káàárọ̀ ọ̀rẹ́ mi ṣé dáadáa ojú ẹ̀ máa kọ̀rẹ́ lọ́wọ́ ṣé kò sí. wo gbogbo ẹ̀ kàn dàbí nǹkan oje mo ń ronú bí mo ṣe máa lọ sọ́jà láti lọ ra nǹkan tí mo nílò ní ilé nìjàre ó sì ń dààmú ọkàn mi lọ́pọ̀lọpọ̀. Ah, ah. ṣoṣo ò tí ì gbọ̀n food locker ni ibì kan ṣoṣo tí o ti lè ra gbogbo tẹnu jẹ lóríṣiríṣi lọ́wọ́ tí ò ga jara lọ. ṣòtún fẹ́ gbọ́ food locker máa gbé gbogbo ẹ̀ wá báyìí níbikíbi tó bá wà ìwọ ṣáà ti lọ sórí www.foodlocker.com.ng tọ́ka sí ohun gbogbo tó bá fẹ́ láì fàkókò ṣòfò wọ́n á sì gbé wá báyìí. o lè rí àwọn oúnjẹ bíi iṣu gàrí ẹran èdè ẹ̀fọ́ adìyẹ èso kódà wọ́n tún ta ògì pẹ̀lú àti àti àwọn ohun èlò oúnjẹ ilẹ̀ òkèèrè kàn sí wọn lórí www.foodlocker.com.ng kó ra gbogbo nǹkan nírọ̀rùn o lè kàn sí ilé ìtajà wọn ní foodlocker building dùgbẹ́ lẹ́yẹlé road magazine road jericho nìbàdàn kódà o lè lọ sórí google play store láti gba app wọ sórí ẹ̀rọ alágbèéká. ẹ̀ẹ́n ìròyìn ayọ̀ gbà lèyí o ó sí ọ̀rẹ́ mi okú àgbálẹ̀ mi www.foodlocker.com.ng ní ìdásí ìbẹ̀rẹ̀ mi. fún àlàyé síwájú sí ẹ pé foodlocker sórí zero nine zero three one seven eight seven zero three seven. food ra gbogbo oúnjẹ lójú kan ìrọ̀rùn ló bá dé. now where is that dubik malt. Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my Oga's work, then Oga Oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubik malt. Enjoy the silky smooth taste of Dubic malt. Dubic malt, crown the moment. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà àwọn nǹkan kan míì wà tó jẹ́ pé téèyàn bá gbọ́ á dàbí ìgbà téèyàn ń wo múvì àmọ́ nílé ayé ìkẹnu gan ṣá. ìgbà tí wọ́n sọ pé ọdún kan ó ti pọ́dún kan tí ilé yẹn ti vacant tí àwọn ò tí ì rẹ́ni gbà á wọ́n á béèrè pé ìgbà wo lẹ́yìn wá síbẹ̀ wọ́n ní ní tilẹ̀ ń tọ́lọ́ ńgbà táwọn bímọ àkọ́bí táwọn bí kejì táwọn bí kẹta ẹlẹ́ẹ̀kẹta làwọn ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn ò mèèyàn rẹ̀ wọ́n ní tó bá ti wà lọ́kàn àwọn nígbà míì láti bínú pé àwọn tiẹ̀ máa kí wọ́n ní á kàn sọ̀rọ̀ ọkàn wọn á dẹ̀ túká. wọ́n ló wá sọ pé ogun ló lé òun kúrò níbi tí ló lé ló yàn jẹ́ kó òun súnmọ́ mọ̀lẹ́bí tó oníkálukú forí ara ẹ̀ pamọ́ ni wọ́n làwọn kọ́kọ́ gbà yẹn gbọ́ mo á béèrè mo ní báwo ni wọ́n ṣe fẹ́ ẹ̀yìn wọn ò kó òyìn wá wọ́n ní ohun tó ṣe àwọn náà nìyí. ayé tuntun ayé tuntun bàbá àtìyá àwọn ò sí láyé mọ́ ọ̀dọ̀ àbúrò ìyá àwọn làwọn ń gbé wọ́n ní àwọn sì fẹ́ burú díẹ̀ hmm. wọ́n ní wọ́n ń fi àwọn kẹ́ àwọn ọmọ wọn ni wọ́n ní wọ́n sọ pé àwọn ò lọ skul wọ́n ní ṣùgbọ́n wọn ò jẹ́ káwọn lọ wọ́n ní ìyapa àwọn lórí débi tó lápẹẹrẹ. rí ẹ̀kọ́ wà lára ẹ̀kọ́ o ẹ̀kọ́ wà nú ẹ̀kọ́ o kọ́lọ́hún ṣàánú wa. ìyá yẹn ló jẹ́ kí àwọn náà rí bọ̀bọ́ kan tí ó ń fún wọn lówó díẹ̀díẹ̀ tí wọ́n fi ń wò pé káwọn kúkú bá rìnrìn àjò. wọ́n nítorí ó jẹ́ bí ẹnìkan táwọn lè dára dé táwọn máa ń sọ̀rọ̀ fún wọ́n ní kódà ládùúgbò ibi tí àwọn wà kò sẹ́ni tó lè gbàgbọ́ pé ẹni táwọn ń gbé lọ́dọ̀ ẹ̀ yẹn pé mọ̀lẹ́bí àwọn ni wọ́n ní àwọn kan máa ń béèrè pé ṣé wọ́n fi àwọn yáwó ni àti pé èló gangan lówó oṣù táwọn ń gbà káwọn tó máa sọ fún wọn pé àwọn ò lówó oṣù pé àwọn ò gbowó oṣù pé àbúrò mọ́mì mi ni wọ́n náà ní àá ẹ wà ní mọ̀lẹ́bí mi ìtẹ́ o lè sá lọ sọ́dọ̀ ẹ̀. wọ́n ní ilé ibi tí àwọn ń gbé yẹn wọ́n yọ ṣọ́ọ̀bù tí wíńdò rẹ̀ jáde síta arákùnrin tó bá wá ń gbà míì lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́mu rò pé tó bá dé yóò ra tíì olókùn yóò ra mílíìkì. àwọn tún ń ṣiṣẹ́ nu ṣọ́ọ̀bù yẹn náà táwọn mọ àmì yóò ra sandini yóò ní káwọn fi ṣéǹjì lẹ̀ wọ́n ní ṣéǹjì yẹn làwọn máa ń tò pọ̀ táwọn fi mọ́ ra àwọn àwọ̀tẹ́lẹ̀ torí pé àwọ̀tẹ́lẹ̀ ó gbó máwọn lára ni kò sì sí ní tọ́kan mọ̀lẹ́bí táwọn ń bá gbé. ó ní ìlò ìyà tí ó ń lu àwọn rèé lọ́jọ́ kan wọ́n ní ìkan lára ọmọ wọn ó ó ṣàṣemáṣe wọ́n wá ń sọ pé níbo làwọn fojú sí tí ọmọ yẹn fi ṣe tó fi hurú wà bẹ́ẹ̀ kà kí wọ́n na mọ́ wọn àwọn ni wọ́n nà. ìgbà yẹn làwọn gbọ́ bẹ́ẹ̀lì dún garangarangan pẹ́ nìkan fẹ́ ra nǹkan táwọn lọ attend sí wá rí i pé àwọn ń sọkún bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ọ́rẹ́ pé ah ẹ́ ká pé mo tiẹ̀ rírù wọ báyìí pẹ̀lú mi màá tọ́jú ẹ̀. ọjọ́ tọ́ka wọn pòrúurú ni wọ́n ju ọ̀rọ̀ ìfẹ́ sí wọn bọ́kà wọn ṣe pòrúurú tó bífẹ́ ṣe ráàyè dúró kò yé èèyàn mọ́fà fẹ́ ṣe wọra nu tó ṣòro fàyọ̀ báwọn ṣe ń plan láti sá pẹ̀lú ẹ̀ nù ó sọ pé òun fẹ́ kúrò ládùúgbò yẹn. wọ́n ní ṣe mo rí i pé ó dàbẹ̀ pàwọn náà ò léèyàn ní hmm. àjọ ẹnìkan ní ayé nù. ẹ tó tún wá sá lọ pẹ̀lú ló tún wá já wọn lẹ̀ pẹ̀lú ọmọ mẹ́fà yìí. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ o. ṣé ọ̀dọ̀ ẹni tó ti wá àwọn wá àwọn wá àwọn wá àwọn. ayé ìgbà pẹ̀lẹ́. wọ́n láwọn ò tiẹ̀ mọ̀ bóyá ó wá wọn lọ títí. kí láti máa ṣayé. orí ń gbà míì tó bá na àwọn dá àyè kan yóò sọ fáwọn pé táwọn bá dákú òun ọ̀rọ̀ omi láwọn lórí táwọn fi jí àwọn tún máa jìyà lọ àmọ́ ká pé dídákú táwọn dákú àwọn sọdá sọ̀hún ni wọ́n ní sọ pé ilẹ̀ mẹ́lẹ́ ńkùlé o ibi tí wọ́n lè sin àwọn sí pé màánúà làwọn jẹ́ fún kókò tó ń gbèsè ńkùlé. mo béèrè mo níṣẹ́ ẹnìyẹn ò lọ́kọ wọn ni ọkọ tiwọn náà ti ṣàìsí. ilé ayé ṣàwọ̀ bákan bákan. ìgbà tí mò ń bọ̀ níbí mo sọ fún Portable mo ní ah mo ní ẹni tó mọ̀ lọ́rọ̀ yìí ní òmò tí ì sọ pé kí n sọ. torí wọ́n ń sọ pé báwo mo ṣe fẹ́ pẹ́ sọ táwọn ọmọ wọn ò ní fi mọ̀ torí tọmọ bá gbọ́ àbí bò la ṣe fẹ́ sọ. So ṣùgbọ́n gbà mo dénú studio yìí wọ́n fún mi ní go ahead pé mo lè sọ. ẹ gbọ́ irú condition báyìí ṣé mo fẹ́ béèrè pé àkúdàáyà wa lóòótọ́ ṣá. àwọn kan náà ń gbà wọ́n pé ẹ̀mí èṣù ní í ṣe bẹ́ẹ̀ àwọn kan náà wọn fallen angels ní páwọn áńgẹ́lì tí wọ́n ṣubú pẹ̀lú sàtáànì tí wọ́n lé sínú ayé pé ègbé fún ayé ohun kọ̀ṣẹ́ ti wọ́bẹ̀ wọ́n láwọn ni wọ́n ń pitú. àwọn kan láwọn ẹ̀mí àìrí kan ni. lábẹ́ òkúta lánàá ẹnìkan sọ̀rọ̀ kan tó lágbára díẹ̀ mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn jẹ́ ìṣojú lẹ́fẹ̀ẹ́ yìí. ìṣẹ́jú mẹ́rìndínlógún ti kọjá lára aago mẹ́fà rọ̀lẹ́ let's talk about it o. ẹ bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ sọ fún wa tẹ bá jẹ́ mùsùlùmí ẹ sọ tẹ bá jẹ́ lẹ́sìn kan àbáláyé ẹ fún wa ẹ̀yin tẹ̀sí nígbàgbọ́ nú gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ eléyìí ti fẹ́ mọ dàyàn ní orúurú díẹ̀ díẹ̀ pé a. Ah, ah. mo jẹ́ wa ní kán fẹ́ kán mú mi lọ sí ilé yẹn ẹ̀yà hmm, máa rán pọ́tìbù lọ tàbí kí n rán àbáyọ̀mí lọ mo tiẹ̀ ti gbégò sójú nísìnyí ilé tí wọ́n ní bàbá yẹn ń gbé eh, gíláàsì tí mo máa ń dé àkúdàyà náà fi wò. ayé tó tán ayé. zero zero three two three two ten five nine bẹ̀rẹ̀ mélòdì lọ ẹ̀rín músẹ́músẹ́ ni ọmọ rí. kí la ti máa ṣayé yìí sí o kò mi. zero zero seventy seven seventy seven ten fifty nine ojú òpó méjèèjì yìí wà ń ṣíṣí ilẹ̀ kí ni ìgbàgbọ́ yín nípa rẹ̀ hello. kò hello. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ń gbọ́ wá tẹ bá wa fọmọ yẹn ló ń jẹ rẹ hello. hello. hello. pásítọ̀ hello. mo ń gbọ́ yín sà pásítọ̀. pásítọ̀ bíyò ọládélé ní sọ̀rọ̀. ẹ ṣeun gan sà. lórúkọ jésù ọlọ́run á wà pẹ̀lú yín. àmín. agbára àtọ̀run wá ọ̀run ọkùnrin fún. àmín. ẹ ní farajọ fà. àmín kẹrí àkúdàáyà ń bẹ ló sọ o. ẹni tí wọ́n ń pè ní àkúdàáyà ọwà ló sọ. mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí lórúkọ jésù kò ní kàn wá ní. àmín. bí ẹlòmíín bá tún kẹnu bọ ohun tó ti fi gbọ́ ẹ̀rọ ọlọ́run ọba yìí. èmi ti rí ẹnìkan lórí òkè ìpẹ́ tó wá bá mi tó ní òkú ọkọ òun á máa yọ tóun. òkú ọkọ òun bẹ́ẹ̀ ni a máa yọ tó kódà tí ó tún kó owó oúnjẹ tí wọ́n yóò tún kó fún. owó oúnjẹ tó yẹ kó máa fi sílẹ̀ sà. bẹ́ẹ̀ ni tí a tún kó fún báyìí. ẹ ṣàṣe yóò kó sábẹ́ pílò ni àbí yóò kó fún. kò ní kó sábẹ́ pílò akó fún ọlọ́jọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ tẹ̀lẹ̀ òun ò rówó tú ọmọ san ni. ọ láwọn ọmọ àwọn wa ń sọ fún bọ̀wálé àwọn apàdé dájú wọn ọwọ́ fún wọn lówó wípé kí wọ́n lọ kó fún ìyá wọn. wọ́n pàdé dáàdi wọn. bẹ́ẹ̀ni. àwọn ọmọ yẹn sì dá dáàdi wọn mọ̀. wọ́n sì dá dáàdi wọn mọ̀. <sighs> wọ́n wá kó owó yẹn fún wọn pé wọ́n lọ kó fún ìyá wọn kí ìyá wọn lọ fi sanwó sùkúù. nígbà wọn mọ sáré délé wọn sàlàyé fún ìyá wọn ìyá wọn ní dáàdi wọn kọ́. ìyá wọn yarí ó ní dáàdi wọn kọ́. ẹ̀yin ọ̀rẹ́ yìí o tó fi ijọ́ kẹta ó tó ń ti sàn pé ó ti ti ń ti rí ní bó ti jọ tó fọ́ tọ̀ lẹ́yìn nù. Ah, ah. ó o ní bàbá alájọjá ó ní òun lọ nípa tẹ̀mí òun ọ̀lọ́ nípa tara ìtọ́ tọ́ láti máa ṣe wọ́n wà máa ṣe fún ọ ọmọ nínú ayé náà. Ah. yà ha ee. ayé tótó ayé tótó ayé màlè. ẹ ṣé wọ́n ní ẹnubodè ọ̀run wọn ráyè wọlé ni àbí wọ́n géètì wọn síta torí kò yé mi. hello ń lọba tó ní kọ́kọ́rọ́ ikú àtìyè lọ́wọ́. fèètì látàkì mọ́rin. fèètì. hello sir. mo ń gbọ́. jẹ́rí bẹ́ẹ̀ni ṣe rí sínú ọgbọ́n ọmọ kékeré tèmi àti etí hmm. bíbélì yìí hmm. ó ní lẹ́yìn ikú ìdájọ́ ni eh. ṣùgbọ́n irú ìbéèrè tẹ ìbéèrè ní ètùtù táwọn òrọ̀rùn wọ̀ ni. òye mi àbí bí reception tó ń dóde ìdájọ́ àbí bẹ́ẹ̀ kún ni. <laughs> àbí wíyá bẹ́ẹ̀ kún ṣùgbọ́n a lè sọ pé ọ̀rọ̀ ọlọ́run parọ́ iṣẹ́ ìṣù lèmi rí sí. iṣẹ́ ìṣù ni bẹ́ẹ̀ni. èṣù àbí sátani. èṣù èṣù kò sí tí ò lè gbé wọ. Hmm. láti fi máa tako iṣẹ́ ọlọ́run. Hmm. bẹ́ẹ̀ ni ṣe rí so ibi pé ipe èṣù ló ń lo àwọn ẹgẹ́ǹtì ẹ̀ lórí ìpè ayé láti máa gbé àwọ̀ wọn wọ̀ ẹ̀yẹ́ wá máa wo nǹkan kan bí ní ìsìn bóyá ìyàwó ẹnìkan kú tọkọ kí mọ̀ lé tọjọ́ tí ọkọ yẹn bá mọ̀ òkú yẹn yọ sí mọ́ á òun ti tú Hmm. so ọlọ́run àṣírí ọlọ́run ò dẹ̀ lè tú àfàṣírí èṣù torí ọ̀rọ̀ ọlọ́run ò lè yí padà so mi ò mi ò àmọ́ tèmi náà bá wá rí irú ẹ̀ ṣùgbọ́n àti síkò èmi ò rò bí àkúdà yá oasis àwọn kan ló ń gbáwó èèyàn wọ hmm. bó ṣe yé mi sí ni ah, èèyàn gan òkú gan wọ́n ń gbáyọ wọ́n ń gbáwó ẹ̀wọ̀. èèyàn gan ò tí ì kú wọ́n ń gbáwó ẹ̀wọ̀. ẹ ah, ṣe ah, ẹ ṣe lógún ní ayé tó ayé tó ayé máa lé. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. hello. hello mr ayuki ẹ kúrò lẹ sá. ẹ ra sá. àpò ọjọ́ mẹ́ta sá. ọjọ́ kan mà pẹ̀lú sá ẹjọ mẹ́ta eop mo fẹ́ rí mo fẹ́ parí sọ̀rọ̀ kan ní ẹjọ mo ní physical challenge mo ti wá sí ọfíìsì bíi ẹ̀mẹrin mo kọ eh. lẹ́tà gan bẹ̀tẹ̀ wọ́n ní ìsàmì sọ pé mo sì ní ọ̀lẹ́ ìtẹ́ bá pè mí ẹjọ mẹ́ta eop ẹjọ torí ọ̀lọ́ physical eye ni ojú méjèèjì ni sà ẹjọ. ẹ ẹ ẹ farabalẹ̀ ẹ jẹ́ kan ẹ jẹ́ kan gba nọ́mbà yín lẹ̀ sà. ok sà ok sà ẹ ṣe gan sà eh, ẹ ṣe sà. hello. Okay ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. ẹ kú ètò. ẹ ra sà. tẹ rí lórí ọ̀rọ̀ tẹ ní kí a máa dá sí yẹn. orúkọ yín sà. orúkọ mi ni Mr. Adéwálé láti Jẹ̀rìyìn. ok. tẹ rí òótọ́ ni. ha. àkùdá àyà wà bẹ́ẹ̀ ọ̀nà tá ń mú kíní yẹn ń gbà ṣiṣẹ́ ni wípé àwọn àlùjànnú ni eh. wọ́n máa ń lu àwọn èèyàn àlùjọ̀nù ló máa ń lo àwọ̀ àwọ̀ ẹni tó bá ti kú. bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà fi máa ń sọ pé àwa mùsùlùmí tó bá fẹ́ wẹ̀ nílé wẹ̀ kó máa fi nǹkan bo ojú ara rẹ̀ ṣe táyìntì kó máa wọ̀ ọ́ láti jẹ́ wípé àwọn àlùjọ̀nù torí ibi ilé àwọn tá a máa gbé nù bíbí ẹ̀gbin. nígbà bẹ́ẹ̀ ni ibi táwọn máa ń gbé nù láti jẹ́ wípé béèyàn bá kú so wọn à ní lè gbé àwọ̀ rẹ̀ láti fi máa ṣiṣẹ́ eh. eh. bí ọ̀fẹ́ dáadáa. èyí pé bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ bá kún bì kan ṣe pé àwọn kan ọba pàdé ń bò mí ìbọn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. òun tí àwọn àbùjẹ́ náà máa ń gbé àwọ̀ yẹn wọ̀ káàkiri bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ ṣeun. hello ẹ̀lú ẹ̀ka lẹ́ o. ẹ ra mà bob ẹ kó ìtọ́. ẹ ra mà. ọba mi ọba mi akínpàdé ló ń sọ̀rọ̀ láti ìgbà mi. ẹ ra mà. Yes, sir. nípa ọ̀rọ̀ àkúdàáyà àbí àkúdàáyà. bẹ́ẹ̀ni. èmi ti ní ẹ̀sìrìẹ̀sì kan nígbà tí mo ṣì wà nàìjíríà. ok. ládùúgbò tí mò ń gbé nígbà yẹn mo forúkọ bàdúgbò yẹn láṣìírí ọmọ yẹn wọn máa ń bá mi ṣeré àjọ máa ń sọ̀rọ̀. tó ọmọ yẹn dẹ̀ ti kú láti bíi twelve o'clock ó wá wà lọ sítù lọ́wọ́n tí wàá tún fún ẹ̀ lé. èmi wá ń gbé àwọn ọmọ mi jáde mo wá fẹ́ lọ drop wọn níbi around four Hmm. mo dẹ̀ rí ọmọ yẹn di only thing tó ṣẹlẹ̀ ní wípé kò súnmọ́ mi bọ́ ó mú ọmọ kan dání tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ èmi àtọmọ ẹ̀gbọ́n yẹn jọ wá ń sọ ó dúró kàn kí ni mo mi ro kẹka ẹkọ ọ̀lẹ mu dẹ̀yìn kó kúrò ọ̀lẹ o. a tó ọmọ ọdún mélòó mà. mo wà lọ́wọ́ ọmọ ọmọ yẹn mi ò ebi ẹ̀jẹ̀ ńlá ẹ̀kọ́ mi dúró bí ọmọ twenty two years lọ sí twenty to twenty two years. so ó wá ó wá ń kí ó wá ń torí akẹ́gbẹ̀mí ní sí yẹn ti ṣẹlẹ̀ ìgbà tó ń ṣe kó ń construct ọ̀nà ni mọ́tò gba ọmọ yẹn ó wá ń kí mi ní ó wá ń kí mi nírọ̀lẹ́ yẹn mo wá wà mo mi ò tiẹ̀ mọ kankan mo ṣáà bá ṣàwàdà normally mo ṣe máa ń bá ṣàwàdà pọ̀ kò sún mọ́ mi lẹ́tà nígbà tí mo bá délé padà pé mo lọ jọ́pọ̀ àwọn ọmọ mi sọ́jà àwọn parents mi nígbà tí mo bá délé padà mo wá sọ fún pé lágbájá mà kù mo ní irọ́ náà ń pa mo lẹ́ni tí mo ní sùn tí ò tí ì ju bóyá one lọ́wọ́ tó ti kú láti ọ̀sán mo fẹ́ ọ̀tá mi fẹ́ lè ya wèrè ibi mo ń sọ fún ẹni tó ń gbọ́dọ̀ ẹ̀ ó ní ha pé irọ́ ni mo ní irọ́ kọ́ mo rí wọ́n tún wá pe ọmọ tí mo jọ rí wọn ọmọ yẹn sì kéré ńgbà yẹn ọmọ yẹn ojú bá di five or seven years lọ́gbà ọmọ yẹn láti wá sọ pé lóòótọ́ làwọn rí lòun rí ni mo ń bọ̀ yẹn sọ̀rọ̀ ìyẹn wá jẹ́ kó sọ pọ̀ ìyẹn lágbára gan ìgbà tí bá dárúkọ ibi tó ti ìfi ìtẹ́ pé ó ṣe pọ́pùlà gan ní eh, ìwọ ròdà mi ní ìṣẹ̀lẹ̀ lọ́dún tí mò ń sọ yìí. Hmm. so ó lọ jọ wípé ọmọ yẹn wípé àwọn jí ọmọ yẹn níta ká mi lára pé táyé wá tí wá ni mo jọ rí ní ìrọ̀lẹ́ yìí ó lòun àti lágbájá ìyẹn ọmọ tó kú màmá ẹ̀ tún bú sẹ́kún àròbó ẹ̀ torí tó sùn ni a tún jẹ́ kó dijọ́ kejì àárọ̀ ọjọ́ kejì mo tún lọ sílé wọn pé lágbájá ṣe rántí pé orí mi lánàá ó ní bẹ́ẹ̀ ni ìwà sáré jọjúmọ́ lánàá tó mo jọ ń bá sọ̀rọ̀ ó ní ó tún dárúkọ ọmọ yẹn bọ́kọ́lé bọ́kọ́lé explain kò ní lè explain bó ṣe wáá mú òun lọ́wọ́ dé ibi tẹ́ ẹ ti pàdé wọn. ẹ̀rọ ló ń sábà máa ń ẹ nílé wọn náà níwájú ilé wọn náà ló dúró sí ilé pọ́nmu jáde níwájú ilé wọn ní outside the compound ló dúró sí ó kàn bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ni wọ́n jọ ń sọ̀rọ̀ ní wọ́n ń kọjá mo kàn dúró mo wá pọ̀ mo máa ń bọ kékeré yẹn ṣeré mo máa ń pè lọ́kọ mi. so òun ló jẹ́ kí n bìlíìfù pé àkúdà yà wà lóòótọ́ hmm. ní ti tèmi o bìlíìfù ó wà. Hmm. Hmm. bọ́ ọlọ́run ló mọ̀ bó ṣe ń operate ní nǹkan tí mo ń sọ yìí. bó ṣe operate yẹn gangan ni kò yéèyàn. ṣé ẹ mọ̀ pé àwọn stories ta máa ń gbọ́ àbí ta bá wo movie ni pé kí ẹni tó jàkúdà yà tí wọ́n bá ti ń pressurize ẹ̀ pé a fẹ́ mọ family ẹ̀ a fẹ́ mọ amú wọn. tọ́ bá ti wá fẹ́ súnmọ́lé àwa nọ́wọ́. arákùnrin kan wà lára àwọn tí ó òṣìṣẹ́ ibi tá a wà yìí wọ́n gba ilé kan lọ́dún kan ilé ọ̀hún ó dàbí ẹni pé kí wọ́n wíìlì yàrá fún èèyàn bóyá kan sọ pé yàrá yìí ló kan lágbájá yàrá yìí ló kan lágbájá ẹni tí yàrá yẹn wá kàn tí ó ní yàrá yẹn ó kú ó ti gbébẹ̀ náà o ó wá kú wọ́n lọ sin ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tó ti tó ti kúregbé kúregbé àwọn wò pé kí yàrá yẹn má kàn wà ń bẹ̀ wọ́n wá wọ́n fi rẹ́ǹtì ẹni tí ó rẹ́ǹtì yàrá yẹn ló wá forí kò báṣẹ́lọ̀ òun ti to ẹrù rẹ̀ bí ó ṣe yẹ kó tó ó gbé stóòfù rẹ̀ kalẹ̀ ó ti yé eyín sẹ́mọ̀ pé ńgbà mi wà àwọn báṣẹ́lọ̀ inú yàrá náà ni wọ́n ti. bí kéèyàn wá máa so oúnjẹ kó wá lọ wẹ̀ kó tó dé wọ́n ti bá a sọ oúnjẹ rẹ̀ lórí iná. oríṣiríṣi ara ni wọ́n sọ pé òkú yẹn fi wọ́n dá nínú ilé yẹn kọ́lọ́hún tó gbà wọ́n bẹ̀. ṣé ẹnìkan ló tún gbé àwọ̀ yẹn wọ̀ tó tún ń ṣòro. hello. ẹ esd. sá. ẹ báwo ni kí iṣẹ́ kú dédé wòye. ẹ rà sà. ìbéèrè wálé ló ń pè ọmọ báńkì ọlá. ẹ rà sà. kí ló ìbéèrè ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wàá lè dá mi lóhùn. tí máa tó bá ọpọlọ mi bá gbé sà. tó yẹ bá gbé òkè. Hmm. kí ló dé tó ṣe wípé ìlú nàìjíríà nìkan làwọn láti máa ń gbọ́rọ̀ àkúdàáyà àti ń gbọ́ ní ìlú òyìnbó. òun náà ni mo béèrè pé mí ì mọ̀ bóyá bó ṣe ń ṣẹlẹ̀ láfíríkà àbí ní nàìjíríà ló ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn náà. kò sí ẹ̀dá àyè kan at least ó ti tó tán bá ló tójó mẹ́ta tíyàn ti wà níbì kan a máa lò sọ pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún sógún ọdún kírò àwa ti wà níbì. kódà gan tó bá kọjá ní. Okay Eh, bẹ̀rẹ̀ grand àwọn ibi tó ń ṣe àwọn òyìnbó yẹn sí wà á fẹ́ lè wọ bẹ̀rẹ̀ lọ máa jẹun tàbí kó wà á gbà wẹ̀ láti gbàbẹ̀ kọjá hmm. kò ní sí nǹkan kan tó ju mọ́ ṣùgbọ́n gbogbo ká máa fi bẹ̀rù síyàn lọ́kàn lásán kò ní hmm. lè jẹ́ kéèyàn gba àtàn nàìjíríà lásán kọjá. Hmm. kí ni submission yìí sàbẹ̀sà wálé submission ti yín sà nípa issue yìí. a máa ń dẹ́rù bara wa ni. ok sà. a máa ń dẹ́rù bara wa ni sọmọ pé bóyá èèyàn kan ló fi ìpínlẹ̀ nǹkan kan lélẹ̀ ipe kìíní bàbá máa ń ṣẹlẹ̀ má ṣe o hmm. in fact kò séèyàn tó máa fẹ́ dán wa tó àwọn hmm. máa ní kó máa ṣe tó bá máa ṣe bàbá máa máa ṣẹlẹ̀ àwọn máa níbi kan wọn máa ń gbàgbé tó bá máa gbàgbé kò sẹ́nìkan tó máa fẹ́ gbàgbé mọ́ hmm. so gbogbo in Nigeria ni cost kódà gómìnà òbó wà ní any other African country pé wọ́n ń gbọ́ pé àkúdà yakọ̀ wa àgbórí nílùú òyìnbó hmm. so there ẹnìkan láti Kenya ló ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ní ọdún tó kọjá ọkọ̀ ńlá kan ń gbẹ̀mí àbúrò wọn lágbègbè sókà accident yẹn gbogbo àwọn èèyàn ló gbọ́ pa ẹ̀ tí ọkọ̀ ńlá kan bí ọkọ̀ tó ń gbé po ni ò tó sọ̀jánu rẹ̀ nù. ní agbègbè soka kódà láti Kẹ́ńyà lọ́yìn ọdún tó kọjá yẹn wọ́n pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ nípa ikú àbúrò wọn àwọn ni wọ́n ń fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi yìí pé lọ́jọ́ tí àbúrò àwọn ṣaláìsí ẹnìkan sì tún rí ní alẹ́ ọjọ́ yẹn tẹ́nìyàn ò tí ì mọ̀ pó ti kú ó sì wọ aṣọ kan náà tó wọ̀ nígbà yẹn. Mr. Wale èmi ò lè sọ pé n tẹ́ ẹ sọ ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ẹ̀mọ̀ káyìn ti pẹ́ nílùú lọ́hùn-ún mọ́ mo pé ẹni tó kọ́ lẹ́ẹ̀kan obìnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn rí ẹni tó ti tí ó ti kú Eh, nàìjíríà ń bí làwọn ti lọ àwọn kí bóyá nàìjíríà nìkan ló wà pé a ń bara wa ni tó ẹni ìjọba dé bá a máa pèrè ẹ̀ lọ́kùnrin ọlọ́mọ jẹ́ kí nǹkan burúkú kángun sọ̀dẹ̀ wa hello mo ń gbọ́ yín ní ọ̀gangan bíi ayẹyẹ nígbà kan. bẹ́ẹ̀ ni. àbúdáyà kan wà nbẹ. ok tó ń ta globe ó ń ta globe ó ń ta torchlight ó ń ta gbá ó ń ta wo ó ń ta wáyà. ó lẹ mọ rí pàkúdáyà lòun ni. àkúdáyà ni ẹ ti mọ. bó o lẹ ṣe mọ. ẹ ṣe kò kọjú síyàn rí táwọn tèmi sọ yìí bóyá nǹkan bíi around nǹkan bíi five years. bóyá ó ní tìjú. Ah, ẹ ti mọ̀ pàkúdáyà ni ó tún kó kó nbí jọ́sán bí ayẹyẹ yẹn gangan ó lọ sí ilé ẹ̀gbẹ́ odò ó tún dìde lọ dúró mẹ́ èyí ti mọ ẹ̀yẹ ti mọ bá kú dára ni ọlọ́run mi ni ó bàjẹ́ àkúdáyà ni tẹ́ ẹ sọ wọn ò tí ì lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ pákúdáyà lẹ̀ pẹ́ nìkan kì í kọjú sí èèyàn tó bá fẹ́ tajà òun ló lójú ẹ̀ bí wàá òkú bójú ẹ̀ sí. hello hello sir. ẹ lẹ́ sà. ẹ rà sà. yes sir. ẹ sà ẹ ti gbọ́dọ̀ kí n yá bìjẹ́ ìdè náà. ẹ ṣeun gan sà. ẹ ṣe púpọ̀ ọdún láyé. àmín àmín àmín. ẹ ṣe rí ọ̀rọ̀ tẹ́ gbé wà kí n gbà àkókò yìí. bẹ́ẹ̀ni lórí mò ń drive lọ́wọ́ ni. Hmm. ọ̀la láti UK. ok. ṣẹlẹ̀ ní tó pè láti yẹn. this thing you are talking about is not peculiar to Africa alone. ẹ̀ẹ́ ọ̀dọ́ kan kọ́ fún wa ní òfò bẹ́ẹ̀ ń jà it's not peculiar to Africa alone wọ́n ní nàìjíríà nìkan wọ́n la máa ń dẹ́rù bara wa ní sà. ẹ má má dá ẹ má dá bàbá yẹn lójà re ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ibi àmà ń wo àwọn fíìmù kan hmm. tí wọ́n á sọ pé bóyá bí ilé àwọn ilé àtijọ́ hmm. ilé àtijọ́ wọ́n máa sọ pé nǹkan kan hàn tà wọ́n. Hmm. pé bẹ́ẹ̀ ni pé ghost bí ghost bí ghost. documentary ni o ṣe fíìmù o. ok documentary ni o irú nǹkan tẹ́ sọ láti yẹn pé tẹ́ni ẹ bá gbóúnjẹ lé tẹ́wádìí ìfẹ́ tó yóò yìnbọn máa ń ṣe ni pé wọ́n wá mọ̀mọ́ wa lọ sẹ́ẹ̀tì kámẹ́rà síbẹ̀ yẹn hmm. wọ́n fi observe ibẹ̀ hmm. overnight ẹ̀ẹ́dẹ̀ rí lóòótọ́ ẹ̀ máa rí ṣáàtò tó máa kọjá wájú kámẹ́rà ẹ̀ẹ́rí ṣáàtò tó máa kọjá wájú kámẹ́rà so it's not peculiar to Africa alone hmm. ṣé ẹ̀kan rí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn amárìdí lọ́rọ̀ lọ́rùn. àwọn amárìdí ni. bẹ́ẹ̀ni sà ẹ rí nǹkan tí bẹ́ẹ̀ni ni pé ó sọ fún wa òun ni tiwa Hmm. àti àwọn ọmọ wa ó ní yòókù tọ́lọ́run ni àwa má rí gini a gbọ́dọ̀ hmm. túṣẹ́ yẹn wò títí lọ títí gbà. tó hmm. ọlọ́run wà pẹ̀lú ọlọ́run wà pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ tí ẹnìkan sọ ní Abẹ́òkúta ní Portable àáfàá kan tó gbóná dáadáa ni ó rẹ́rìn-ín ńgbà tá a sọ̀rọ̀ àkúdàáyá ó ní ilé ayé ìmọ̀ kẹnu gan ó ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé mérìírí ni tó jẹ́ pé ààrà tọ́lọ́hún ń dani tí kò sẹ́ni tó lè yé àwọn kankan wà láyé tí kò lè yé èèyàn rárá. Hmm. mo mọ o Peter hello. hello ẹ kúrò lẹ sọ. ẹ kúrò lẹ. ọkọ ètò. ẹ rà sà. orúkọ mi adé nìkan láṣẹjú láti àmì lóko. Hmm. sẹ́ẹ̀rì ya wa o. nàìjíríà nìkan ló wà. mi ì lè sọ kọ́ńtírì mi bọ̀ pé mi rí nàìjíríà ń jẹun ni. àjọjẹ ìgbà yà lọ skul ẹ bá fẹ́ kí n dákọ̀ skul yẹn gà ìdí sàtò wà bẹ́ẹ̀ yẹn ẹ yẹn à ń lọ sí st anglican school yìí mẹ́tù. ok. ọmọ ọmọ ẹ̀gbọ́n ni ọmọ yẹn àjọ wa àwa ti parí exam à ń report card wa ọdún náà ló jáde ẹ̀yẹ hmm. wá ń wọ ọ̀nà lọ gba report card adé pọ̀ nínú a máa tó bí eight ẹ̀gbọ́n wa kan ló bá mú wa lọ adé agbọ̀n wọn là kan fóònù kejì báyìí wọ́n kọ́ yẹn lẹ́nu ni ah. ọ̀kẹ́ tún wá tọkọ yẹn pa ló tó dúró tí hmm. mo nípa ṣe wọ́n wá àwọn sọ mí sísà bù ó wà ń ṣe ẹ lọ sà. ó bọ̀ pẹ̀lú yín mà. wọ́n ṣe gbókù ọmọ yẹn délé tí lọ sí báyìí kan dé pé àlọ́ rí kábírù ní odò ìsìn ó dẹ̀ ní mọ́bì. Hmm. ó ọmọ yẹn tó ń lọ ní ìsìn táwọn pàdé ẹ̀ a ní kábírù ti kú ni bóun ṣe ń bọ̀ ń lébà lóòrí. ti hmm. gbà pé àkùdá àyà ẹ eh, bóyá bóyá ètò ẹrí yẹn tí tí kò tí ì dàkúdà yá o bóyá wọn ò tí ì sí géètì ọ̀run fún ni o ṣe mọ̀ pé ọjọ́ tó ṣẹlẹ̀ náà ni wọ́n padà rí. wọ́n ìgbà wọn tún rí ẹgbẹ́ yẹn tún láwọn rí lẹ́kọ̀ọ́. ó tún lè kó. ó láwọn rí lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n màmá ẹ̀ láwọn rí lẹ́kọ̀ọ́. ah tó mò ń bọ̀ káàdì yín ti ń bọ̀ o hmm, wọ́n ti ń ṣètò ẹ̀ lọ́wọ́ lọ́kẹ́ àwọn tó wà lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń wà lọ́kàn wọn pé ó yẹ ká fáwọn náà lẹ́bùn àmọ́ ọ̀nà tá à ń gbà fún wọn lẹ́bùn ni pé àwọn tó wà lórí Facebook tó jọmọ Nàìjíríà nìkan tí wọ́n ń lo sim card Nàìjíríà nìkan ni wọ́n láǹfààní àti jẹ ẹ̀bùn káàdì tá a fẹ́ tààrí síbẹ̀ gbogbo network tá à ń load tá à ń recharge Nàìjíríà tá à ń lò látàrí síbẹ̀. àmọ́ nǹkan tó wà mẹ́rin ni pé a ní sọ pé nẹ́tíwọ̀kì báyìí ní báyìí ní báyìí ní ibi tí èèyàn ti. mo tẹ́ fi máa ń lòdì ẹ ti máa sẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ bí a plus bí star kìnìkan kìnìkan ẹ ti yẹ. láti ìlú London ni wọ́n ti fàtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí mi pé kì í ṣe Nàìjíríà nìkan pé ẹnìkan sọ pé ọ̀rẹ́ àwọn tó wà ní Ghana ó sọ ìtàn tó jọmọ́rú ìtàn bẹ́ẹ̀ fáwọn pé ẹnìkan ti dolóògbé wọ́n sì padà rí tó ń ṣẹ̀mí ń bomi Peter ọlọ́fẹ́ kankan fún mi. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB àrí ibi tó ọrọ̀ ajé ṣerí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn mà la. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. mẹ́nu bẹ̀ freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì. ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀. ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà. torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn. tó wọ́n gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ọ̀nà rọrùn ilé tó pèsè àwọn wọn sara lóore lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy so wọ́n mọ̀ tó wù sí wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀ máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládojúkọ Glo office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flat flow tó lẹ̀ díẹ̀. Once upon a time. We're back to the music. Believe in God shall never perish. Believe in God shall never perish. Once upon a time, there was a man with a wicked mustache. the return of your music merchant. Watch out for the return of the music merchant on the program Once Upon a Time on no other platform but the Lion of the Airwaves. Fresh 105.9 FM. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world five five five stop being harsh, Baba Junior, you don't talk for dream again o. <sighs> star five five five star pin hash. Which one be star five five five stop being harsh again? That na the number we no supposed forget o. Dial star five five five stop being harsh to get six times your recharge with Airtel 6x. Come enjoy 600 naira berekete bonus instant on top every 100 naira recharge. Now for everybody with the Airtel o. Hey, Mama Junior, she sleep well? <sighs> Star 555 stop being harsh. Airtel, the smartphone network. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí o bá ṣorí ẹni ayé tótó ayé tótó ayé mà le. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. Ah. gbogbo àwọn ìpè kan lábẹ́lẹ̀ nígbà tí a polówó ọjà ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ kan kan lára àwọn tí wọ́n jẹ́ bàbá tiwanú gbóhùnsáfẹ́fẹ́ bá mi akíbọ̀ adé ológbòjò wọ́n sọ̀rọ̀ kan fún mi lábẹ́lẹ̀ pé ǹjẹ́ mo mọ̀ pé ńgbà tí olóògbé Gbẹ́ngà Adébóyè kú lẹ́yìn tó ti kú àwọn kan sì tún rí wọ́n ní kódà ẹni tó wà lẹ́nu géètì ní iléeṣẹ́ rédíò kan nígbà táwọn ṣèwọ́de táwọn dé ló ń pe Gbẹ̀ngà Adébóyè ṣẹ̀ṣẹ̀ kúrò ń bì ní kódà àwọn jọ ń bu nǹkan ara ni ìgò ọtí tẹ́ ń bù sára gan wọn bá ń bẹ̀. láti fìdí ẹ̀ múlẹ̀ pé bí àsìkò ẹ̀dá ò bá tí ì tó báwọn ṣe sọ wọn ni bí àwọn tí agbára yìí bá ń bẹ lọ́wọ́ wọn bá ṣẹ́ wọn lórí tàbí gé ẹ̀mí wọn kúrú wọn ni wọ́n mọ̀ dàkàkàkiri lọ síbi tí wọn ò ní tí ì mọ̀ pé wọ́n ti kú hmm, tọ́ba ti wá mọ̀ pé wọ́n ti mọ̀ wọn ni wọ́n lè gbàbẹ̀ lọ láti fọmọ ẹ̀ṣẹ́ ṣọ́. ẹnìkan bá mi sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé àbúrò àwọn ń gbà tó wà láyé wọ́n ní iṣẹ́ ológun ló wù láti ṣe tó rí sójà tó wọ kakí rẹ̀ báyìí a ní ó sì ń dáhùn lọ́rùn àmọ́ wọ́n ṣẹ́ lórí wọ́n gẹ̀mí ẹ̀ kúrú wọ́n ní lẹ́yìn ọdún kan tó ti kú lẹ́nìkan pàdé ẹ̀ ní Lọ́kọ́jà ó ti jọ́ ọmọ ológun tó wà ní yúnífọ́ọ̀mù wọ́n ní kódà ó tún mẹ́nìyẹn lọ sí ilé rẹ̀ pé ibi tóun gbére o gbẹ̀nì yẹn wá wá sàlẹ̀ ń bí ni wọ́n sọ fún pé àlágbájá ti kú lóní nìkẹ́nẹ nìkẹ́nẹ ó mọ̀ ọ́ lọlé <laughs> àwọn nǹkan wà nù ayé tá a wà yìí tó kẹnu gan-an àwọn ìmọ̀ kọ̀ọ̀kan kan wà tó jẹ́ pé àwọn díẹ̀ nínú ìrìn àjò ayé la ṣí lójú tàbí la ṣí níyè láti mọ̀. hello hello. mọ́mí dáhùn sí láti UK. mọ́mí dáhùn sí. bẹ́ẹ̀ ni ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín mà. ẹ ṣe gan God bless you. amen ajé ń kọ́. àlàáfíà ajé wà ajé wà wájú lọ. <laughs> ok ok that's good. Hmm. ṣẹ́rí nǹkan tẹ́ ń sọ òótọ́ ni torí gbà tí wọ́n fún mi nílé ń bíbá yìí tí káńtù fún mi nílé. bẹ́ẹ̀ni. tí máa kó lọ síbẹ̀ hmm. ọkọ mi wá sí nàìjíríà ń gbà yẹn èmi pẹ̀lú àwọn ọmọ mi ni àdẹ̀ṣe léyìn dáadáa mo kàn ní kí n jí lọ tọ̀ ah, mo kàn rí obìnrin arúgbó ó lè hmm. wọ white látòkè délẹ̀ ah, ah, mo ṣe sáré padà sínú yàrá nìyẹn mo bá bẹ̀rẹ̀ sí ní pray then ìgbà táwọn ọmọ náà wá sí padà dé láti school mo drop wọn sílé èmi ní láti lọ síbi iṣẹ́ hmm. àwọn yẹn láti pè mí padà ni pé kí n má bọ́ ipa àwọn ò dúró sínú ilé pé àwọn rí old woman tó wọ white ah mo dẹ̀ máa ń rí most time nírọ̀lẹ́ ni a rárá jókòó sí kọ́nà kan tí mo láti lọ bá káńtù ni pé kóòtù tó lọ́wọ́ nǹkan báyìí báyìí ni mò ń rí o wọ́n wá ní ẹni tí ó ń gbé bẹ̀yẹ tẹ́lẹ̀ arúgbó ni inú ilé yẹn ló dẹ̀ kú sí hmm. inú ilé tèmi gbé yẹn ló kú sí so òun ni máa ń rí ní gbogbo àtàwọn ọmọ mi náà dẹ̀ máa rí tí wọn kì í lè sùn. ẹ jọ ìlú wo ìlú wo mà. UK ni UK outside London lèmi ń gbé kó tó di pé mo tún move lọ sí mọ́ outside London. ajá pé area àbí tí mo sọ yìí Wellington City náà ń pè sóye so inú ilé yẹn ni máwùmá yẹn ń gbé kó tó kú bọ̀ kò kúrò níbẹ̀ ọ̀hún ti gbà tá ṣe deliverance mú láti bẹ̀rẹ̀ serious prayer ìjọ tó dẹ̀ máa lọ mo bẹ̀rẹ̀ fasting àti prayer mo dẹ̀ rí tó dẹ̀ jáde kúrò nínú ilé yẹn ó dẹ̀ wọ́n white látòkè délẹ̀ so ó hmm. wà ó wà nílùú iná dáadáa ó wà so nǹkan tẹ̀mí kan fẹ́ sọ nìyẹn ó wà. a jẹ́ pé kì í ṣe nàìjíríà nìkan ni àkúdàáyà wà nìyẹn o it's not only Nigeria nǹkan tẹ̀mí rí ni o fúláàsì tán fún mi nǹkan tí mo rí nínú ẹ̀ ni ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní prayer tí mo pray tí mo fast mo rí tó jáde pẹ̀lú white yẹn ó dẹ̀ jáde gbayinla tó ní peace nínú ilé yẹn ó hàmù hmm. wa o kì í ṣe pé ó hàmù wa bọ̀tà àwọn ọmọ mi ò kí lè sùn tó bá ti rí ṣòye yín hmm. òtútù dẹ̀ máa máa mú yín gan òtútù tó bá ti present báyìí òtútù máa máa mú yín ẹ máa máa gbọ̀ ibù tó bá jẹ́ sọ́mà so it's real so kọ́lọ́n kó máa ṣiṣẹ́ ẹ̀kọ́ wa ni ẹ̀ máa bẹ́ sìn God mm. bless you my dear. a ti fẹ́ da káàdì sí orí ẹ̀rọ ayélujára o. mi ò bá sórí ẹni àyè tuntun àyè tuntun àyè máa lè. recharge card recharge card recharge card recharge card. tí máa ṣayé <laughs> yóò kò àyàn ti ń tẹ kóòdì lẹ̀ sa kìnnìkan kìnnìkan sa ah, ọmọ nàìjà. kí la máa ṣayé sí o kò yé mi ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé dẹ́bù máa ń wọ white sá hello gbogbo àwọn fíìmù tá a máa ń wò àyè bá ti jẹ́ dẹ́bù mẹ́ black ni ó wọ̀ kì í wọ white hello. hello ṣé wàá òkè o. mo wà òkè sá mo ń gbìyànjú àti wà òkè ẹ̀yin kọ́ sá. àdúgbò fọlọ eob ni ẹ. eob sá ẹ ra sá. ah ok alhaji mudashiru ni láti uk aláàjì ṣé ṣe pé arákùdá àyà rí ẹ jẹ́wọ́ fún mi o. <laughs> jerry akili kò ṣe mi mo rìbọ̀ ìyàwó mi lórí ẹ tó jẹ́ àbúrò mọ́mí ẹ̀ ó rí níbí báyìí ẹni ẹ̀rẹ̀ ti kú ti pẹ́. ẹ̀dọ́nà ṣe nàìjíríà lẹ́nu yẹn ti kú sà. nàìjíríà lẹ́nu yẹn ti kú right ní nineteen ninety three lẹ́nu yẹn ti kú ó dẹ̀ ní one two thousand and five níbí báyìí. ẹ wá rẹ̀ nìyẹn UK. yẹ. Yeah báwo ló ṣe gba visa àwọn kọ́ńsùlà gọra wọn o. so ẹni tó sọ fún yín lẹ́ẹ̀kan previously tó sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ irọ́ ni. ẹ bóyá ẹ bóyá ibi táwọn rìn dé láyé ni. ẹ̀dálẹ̀. Hmm. ibi tán ti rí dé láyé ni kọ́lọ́hún ṣàánú wa ẹ ṣeun gan sà. kí láti máa ṣayé yìí sí o. káàdì ti fẹ́ dé. hello. hello ẹ kú ètò kan. ẹ ra káàdì ti wọlé o hello. ẹ ra ta orúkọ mi ni adéjọkẹ́. ẹ bá a pin ẹ mọ́lẹ̀ mo ń gbọ́ yín àǹtí adéjọkẹ́. ta ó wà dáadáa. ẹ ti rí kan rí. bẹ́ẹ̀ ni tó tẹ̀lé sẹ́mi gangan bàbá tó bí mi lọ́mọ. bàbá yín. bẹ́ẹ̀ ni dájú mi gangan gangan ìgbà tí pọ́ mi kú ní ìlú wa èmi wà lẹ́kọ̀ọ́ nígbà yẹn mo dẹ̀ rí wọn mo ò pé akínidádì ah, wá ń ṣe lẹ́kọ̀ọ́ mo dẹ̀ kí wọn mo ṣe kí wọn tán wọ́n dẹ̀ dáhùn fẹ́ rí àwọn ọ̀rẹ́ àwọn kan kò tí tó five minutes ni kò wọlé pé dádì dákẹ́ o ah. ok gbogbo àdẹ̀ lọ sílé nígbà si a tún sin wọn tán dádì wọ kúrò nínú ilé ẹ̀sán ẹ̀bọ́n ṣe máa ń rìn ìrìn yẹn bẹ́ẹ̀ náà ṣe máa ń gbọ́ wọ́n wá máa pè wá àdídáàdì yín sí yìí wọ́n ti kí nígbà kí ló ṣẹlẹ̀ níbo náà wà ó tún wá ní kọ́sìn mi kan ó travel ibi tó lọ ẹni tó fẹ́ níbẹ̀ àkùdá yàn lẹni tó fẹ́ tó dẹ̀ bímọ mẹ́ta fún ìgbà tó wọ́n sí ilé ló wá kó sọ fún ẹni ẹ ó wá mẹ́ni ẹ wọ́n tẹ́ bá tètè láwọn ọmọ tó bí kẹ́ máa wulẹ̀ wá búra ẹ̀ káàkiri wọn. Hmm. ìgbà tó wá kó àwọn ọmọ wá sí ilé sàárè rẹ̀ níwájú tà yìí ìyá ẹ̀ ó wá ó tọkọ sọ fún ìyàwó ẹ pé ilé nìyẹn kó máa sọ pé òun ń bọ̀ wọ́n ṣe àrímọ tó ń rímọ nìyẹn kàn káwọn ọmọ ránṣẹ́ sí àtìyàwó hmm. ó wà dáadáa ó wà dáadáa hmm. ẹ kó ètò hmm, ẹ Mr. Sesan Adediji láti UK ara àwọn olólùfẹ́ ìkànnì yìí ni wọ́n ní Ghost wà ní UK o. Hmm. wọ́n tẹ̀ fi kíní youtube account kan ránṣẹ́ sí mi wọ́n ní ghost hunters haunted staircase creek at night. <laughs> ọlọ́run ṣàánú wa. hello hello hello. hello eob ẹ kúrọ̀ lẹ́ o. ẹ ra ma. ẹ pé ètò. yes ma ìyá fa ló ń sọ̀rọ̀ láti london. ìyá fa ẹ kú ẹ kú ẹ kú ọdún tó ń bọ̀. àǹtí mi ṣe é ṣe pé ìlàkúdà àyà rí. <laughs> àkúdà àyà wà. ó wà lóòótọ́. bẹ́ẹ̀ ni fẹ́ rí ọ̀rẹ́ mi tó ṣe bẹ́ẹ̀ fi nígbà tí mo wed ọmọ ìlú kan náà mi wá. nígbà tó bímọ ọjọ́ karùn tó bímọ ló ṣaláìsí hmm. wọ́n wá gbé ọmọ yẹn sọ́dọ̀ ọmọ wọ́n wá gbé ọmọ yẹn fún mọ́mí ẹ̀ bí ìdáná gbé ní Niger State Mm. ọmọ yẹn wà lọdọ ọmọ mi ẹ̀ tí mọ́mí ẹ̀ bá ń ṣe nǹkan ní kíchìn tó máa gbọ́ ọmọ yẹn sórí bẹ́ẹ̀dì á ti ọmọ yẹn wa màmá máa ké màmá ọkọ màmá ò balẹ̀ ọkọ ẹ wá gba ọmọ yẹn màmá ó gbé wa mẹ́ta la gbà yẹn ọba kẹta náà bí ìdáná yẹn náà wà ó gbé ọmọ yẹn fún yẹn nítorí bá ń ṣe ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn ọmọ ó tó kúrò ní kitchen á ti gbé fídà kúrò lẹ́nu ọmọ yẹn ṣé ah, ah. máa ń gbé ọmọ yẹn bí tó bá di bí àgbé fídò míì tó àkúdà yà wà dáadáa. ọlọ́run ṣàánú. ọmọ yẹn tí ọmọ yẹn bá ń ké lọ́wọ́ ó lè ó lè lọ́ọ́ máa gbọ́n gbà mí tó báyẹ̀ èèyàn kan kọ́ ni fún ọmọ yẹn ọmọ yẹn abẹ́ ọmọ yẹn abẹ́ dákẹ́. Ah. fún good six months kò fi ọmọ yẹn lẹ̀ wọ́n máa gbé síbi kan á gbé síbi òní tó àkúdà yà wà dáadáa ọmọ yẹn ti ọmọ yẹn ti graduate in three lọ́kọ̀ tó bí ìgbà yẹn tó hmm. àbúdá yà wá o hmm. ìwọ̀n má jẹ́ àtàrà wa jẹ. Hmm. àwọn aráàlú òyìnbó ló ń pè yìí. hello. hello. hello ẹ kúrọ̀lẹ́. yes sir ẹ kú mọ́ ètò sir. ẹ rà o àbí ẹ̀ka orúkọ mi ni ẹni ọlọ́run mọ̀ torí tí mo bá sọ orúkọ mi ó ṣe ṣe kí ẹ mọ̀ mí mo fẹ́ sọ fún yín pé nǹkan tẹ́ ń sọ lọ́wọ́ yẹn nǹkan mm. tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ sí èmi gangan fún ara mi èmi gangan fún ara mi ló ṣẹlẹ̀ sí nígbà tọkọ mi kú tó tó máa pé àkúdà ya ẹ ló sà. mo ń gbàgbé mo ń gbọ́ yín mà. yẹsà tó máa sọ pé àkúdà ya wà àkúdà ya wà dáadáa ó ṣẹlẹ̀ fún ara ó dẹ̀ tẹ̀lé mi dé ìlú tí mo wà ìlú ìbàdàn yìí ó tẹ̀lé mi dé ìlú ìbàdàn yìí tẹ́pà àjọ ń lọ káàkiri ni but àwọn èèyàn tó bá tó bá wọ ẹbí mi wọ́n máa ń sọ fún mi pé madam ẹnìkan ń tẹ̀lé yín lẹ́yìn ṣó ti yé yín sà tó àtúndà yà wá àdúgbò àdá tó jẹ́ pé ìgbà tó yá gan ẹ̀ ló sà. mo ń gbọ́ yín. <laughs> tó yẹ pé ìgbà tó yá ìgbà tó yá gan ṣọ́ọ̀ṣì tí mo lọ ó dúró síta ṣọ́ọ̀ṣì yẹn lèmi wọnú ṣọ́ọ̀ṣì so pásítọ̀ ṣọ́ọ̀ṣì yẹn dẹ̀ sọ fún mi pé spirit kan dúró sí ẹgbẹ́ mi mo ṣe ń bọ̀ so àkúrẹ́ yẹn wọ́n wà dáadáa kì í ṣe pé hmm. bóyá ọ̀rọ̀ kìíní kankan ó wà ẹni tó bá kú láìtọ́jọ́ tó bá kú ikú gbígbóná ó máa máa káàkiri báyẹn ni wọ́n dẹ̀ máa hmm. máa bẹ ilé wò ó máa máa bẹ ilé wò lẹ́ẹ̀kankan hmm. ó wà dáadáa. ẹ kí n sáré kí ọ̀ràn yín lẹ́yìn lọ́dún tó kọjá lọ́jọ́ ogún oṣù kejì ọdún 2020 àbúrò mi dáadáa kan alábàámi jẹ́ àjànàkú kọ́lọ́njọ́ kó tẹ sáfẹ́fẹ́ rere ìlú South Africa ló sùn sí tí ò jí mọ́ ọ̀dọ̀ mi ń bí ló ti gba tíkẹ́ẹ̀tì tó fi travel out wọ́n ṣe tó ń rògbò pé ní autopsy wọ́n ṣe é olóyìnbó sọ pé àwọn òyìnbó South Africa ní àwọn ò rí ikú tó pa á n ò lè sọ pàtó ó bọ́ sásìkò tí kòró ti ń bẹ̀rẹ̀ àti wá gbé òkú ẹ̀wọ̀ nàìjíríà wá fẹ́ fa lọ́bọ̀lọ́bọ̀ lọ́wọ́ torí pé iléeṣẹ́ tó rí sí ìlera ní nàìjíríà ní wọn ò lè sọ pé àwọn ò nǹkan tó pa ọmọ nàìjíríà sílùú àwọn wọn gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí ló pa tó tó máa sọ pé àwọn ò tó pa àwọn kò àti gbé wọlé ò lágbára díẹ̀ àwa ń sá sókè sódò jẹ́ àbọ̀ pé àbúrò mi farahàn ẹnìkan lẹ́kọ̀ọ́ ó sì sọ pé bí wọ́n wádìí ikú òun dọ̀la wọn ò lè mọ ikú tó pa òun. àtàwọn ọ̀rọ̀ míì àtàwọn ọ̀rọ̀ míì tó sọ ẹja ẹja gbàgbé èèyàn. ó yá ká mọ̀ pé ilé ayé yìí kẹnu gan-an ilé ayé yìí sì fẹ̀ gan-an ojú mọ́ kọlu mọ́tò mọ́ kọlu ọ̀kadà làwa gbé ságbárí kọlọ́run ṣàánú wa ayé ò yé ẹnìkankan àfi ayérayé fúnra ẹ̀ tó ṣẹ̀dá ayé nìkan láyé yé. Ye ìdí tó fi dáa kó ní kálukú ohun tó bá nígbàgbọ́ nú ẹ̀ kó dì í mú kó sì súnmọ́ lọ́rùn. a ní ṣèrìn láyé. èyí ó sì ráwọn ẹ̀kọ́ kọ́ńbẹ̀ náà kéèyàn mọ mọ̀lẹ́bí ibi téèyàn bá ti <laughs> kéèyàn mọ mọ̀lẹ́bí dáadáa. torẹ́ni yìí náà torí pé wọ́n wọ́n ń fìyà jẹ ó rí ọkùnrin tí yóò bá tán ṣòro rẹ̀ lójú ara rẹ̀ torí bọ̀dà transporter ni bọ̀dà bachelor sì ni wọ́n ó ti yé yín tí wọ́n bá ti ń wá tí wọ́n ń ra geisha tí wọ́n ń ra eh, mílíkì tí wọ́n ń. ènìyàn f